ọmọge bọ́sẹ̀ ìyá alájọjà ọkọ̀ ó jèrè láti. Ah, mi gbà. dèbí àti mọ́mọ́ rí mi písà. ọ̀gá tíṣà mo ti kàlẹ̀kùn yín ń gbàjọ́ kẹ́ ẹ̀ kúkú sílẹ̀kùn lẹ́tẹ̀lẹ̀ náà mo ní àhà ẹ̀ ẹ̀ káàdì lọ́wọ́ mi mélòó lẹ fẹ́ mọ́. ọ̀dà mà ẹ jèrè ah. a jẹ́ pé kó sọ fún wa pé wọ́n gbọ́dọ̀ yín rọ̀lẹ́ ọ̀kárí àmì o àmì o ìyá alátẹ ah. big mami mama àdú ọrọ̀ ajé àwa nìyẹn akójúmọ́ ọ̀sálàfíà lè jí àdúpẹ́ lọ́lọ́run ẹ pẹ̀lẹ́ mà mélòó ni kí n bọ ọkọ. mẹ́rin ni kẹ́kọ̀ọ́ síbẹ̀ màmá. Ah, ọmọ tìrá yìí. Ah. <laughs> ẹ wo màmá eh? hmm. ṣe rí oṣù tó ń bọ̀ yìí hmm. mo ní ìdí owó rẹpẹtẹ gan ni o mo fẹ́ rajà sí ṣọ́ọ̀bù mi torí bẹ́ẹ̀ ni mi ti gba oṣù tó kọjá bíi méjì sẹ́yìn báyìí ẹ wo níparí oṣù yìí báyìí bó bá ṣe ń tán gbá owó yìí ni kí ṣọ́ọ̀bù yìí kún kẹ́yìn gan rí báyìí kẹ́tù máa wò pé yes. ó hmm. tún tó wí ìjọ mẹ́rin lọ kò tí ì parí. bẹ́ẹ̀ ni màmá kọ́lọ̀ ṣọwájú jẹ́ mẹ́rin lọ kọ́lọ̀ má ló kù ló sọ̀rọ̀. àní kú àmì àmì ara àánú gbà ọlọ́run bá wa ṣe big mami. ẹ ṣe màmá <laughs> màmá tí ò bad. Ah, kálákálá kálá ṣọ funfun jìnnà sẹ́lẹ̀ pọ̀ mo bẹ̀ mo bẹ̀ mo bẹ̀ ilé mo máa wọ̀ mí Àlàní mo wọ̀ ẹ bá ń ṣìpẹ́ fàtẹ́gùn ìyẹn fún mo gbé dání o jíjí ọmọ wọn dúró ìyọmọ gbé kárí tètè àkóbágá fàdà ń láyà kébò jẹ ọmọ ní ìyá ni ọgbọ́dọ̀ mẹbi n ní kan n gbọ́dọ̀ dáràn kókó bá jí ìlà ọ̀tún kùjọ kan ìkorò ní gbẹ̀yìn haúsá tá a bá mú ilé ayé gbà jẹ́jẹ́ ẹ ẹ mo bẹ̀ yín o mo bẹ̀ yín o oníyan kí má bà tèmi jẹ́ mo bẹ̀ yín o mo bẹ̀ yín o kílẹ̀ kó máa wọ̀ mí àlàní mọ́ ẹ bá ń ṣìpẹ́ wá tẹ́gùn ìyẹn. fàṣẹ́gun ìyẹn fún mo gbé dání ẹ <laughs> káàárọ̀ ah, ojú yìí rè ojú mi ni ah, ẹ kú ọjọ́ mẹ́ta gbogbo ara lè ń kọ àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ afúnilé ah, oúnjẹ mọ wo bẹ <laughs> eré yín wà bẹ mọ mi ẹrù bẹ tí má díjú mò ń rórí yín bẹ tí má tó là mo tún rórí yín bẹ. ẹ ní bí àbí bẹ ṣe ń wò báyìí. mò ń wò gan ni eré yín wà bẹ gan ni. bàṣọ ẹgbẹlẹkùn tọ́jú. tẹ́yìn bá nírú yín lẹ́gbẹ̀ẹ́ ayé yìí ò ní bàjẹ́ bọ̀rọ̀. <laughs> ọlọ́run ni ọlọ́run ni. sẹ́wárí gbogbo gbàtẹ́ ìwà àwọn gbogbo ilẹ̀ yìí ó òjò ọ̀rọ̀ ń bí ni gbogbo ẹ̀ dry ni. lóòótọ́ <laughs> kòró sí. sàásán ẹ pẹ̀lẹ́. ọlọ́run nílé yín kò láàyè ni. àmín àmín àwọn ọmọ yín kọ́. <laughs> Eh, sáwọn sún kan mi àti bolu. gbogbo wọn. <laughs> wọ́n ní mọ kí yín eh. wọ́n lè yàn níyìn. ṣọ́ọ̀ṣì rántí mi ni ẹ mọ gbọ́ mọ́ mi ìwọ̀n ní rántí yìí kẹ ẹ tẹ́ kó lóore ní wí ní ẹjẹ́ tí eh. wọ́n ọmọ bí yín kọrin ni ẹ mú ọ̀dọ́ ẹsẹ̀ ẹsẹ̀ gan ọlọ́run nílé yìí kò láàyè yín ẹ bá ní ẹ mọ́ sáyé yín ni ò ní dúró sáyé rẹ̀ àwọn èèyàn rẹ̀ o èèyàn làwọn eléyìí o tábà wí tẹnu ọ̀bá níyà o èèyàn làwọn eléyìí o ó nu ẹlòmíì ò náwó àwọn míì lówó wọn ò lè ná alówó mọ́ jayé ẹ̀yin lẹ mọ́ àwọn kan ló jayé lánàá dá wọ́n ti kú wọ́n ti lọ ẹ bọ́ sí. bẹ́ẹ̀ ni òótọ́ ni kò tẹ̀sán yẹn àwọn yàtọ̀ sáwọn nǹkan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dárúkọ ìgbọ́dọ̀ máa wùwà báyìí kí kílẹ̀ ọkọ máa sàn tí understand tí owó yẹn bá da níta gan hmm. àtàwọn ará ilé àtàwọn ará oko wọn ò ní choice kan kó sábà wá arú èèyàn bẹ́ẹ̀ kiri you understand. <laughs> Um, ẹ̀yin guys wọ́n dà pé ẹ notice nǹkan kan. Um, kí ni ẹ. ṣé ẹ kiri pé ọ̀gá ò kì í fi ọ̀rọ̀ woman ṣeré. yeah yeah yeah that's true that's true. dájúdájú ẹ̀mí ọ̀gá ni wọ́n jẹ́ but uh, with the look of things dà pé wọ́n jọ pilẹ̀ ọ̀rọ̀ wọn ni but ẹ̀yin àgbàlagbà lẹ máa ń pa lówe pé ẹni tí èèyàn bá ń bá rìn bẹ́ẹ̀ ni tí ayé ẹ̀ ń dá sí irú wọn èèyàn máa ń sọ di kòríkòsùn. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ kòríkòsùn làwa méjèèjì hmm. so mo wá wòye pé ọ̀rẹ́ rẹ́rùnrẹ́rùn wo là ń bára wa ṣe tá a bá lè fìdí abájọ hàn ra wa ìdí nìyí tí mo ṣe mu wá kí n yé fún lóko òdí ọ̀pẹ ro kóun náà mi wọn bí wọ́n ṣe ń rówó torí fún mi lówó lónìí fún mi lówó lọ́la ọjọ́ kan lówó yẹn máa tàn kóun náà wá mọ bí wọ́n ṣe ń rówó. oh <laughs> i really appreciate you so much you know orí àkẹ́tórí ọ̀rẹ́ tó máa fi ọ̀nà dí ọ̀pẹ hàn ọ̀rẹ́ but you you really amaze me you know tremendously you have done well Thank you do that eh, because tẹ bá fi hàn wọ́n ọ̀nà àti ṣe kí ni àti block yín láti má dédìí ọ̀pẹ yẹn gan-an ló máa wá but uh, I hope that will not be the issue here. ọ̀rọ̀ èmi àti Bùsáyọ̀ lè rí bẹ́ẹ̀ o ọ̀rẹ́ wa bí ọmọ ìyá làwa méjèèjì ṣe rẹ̀ nǹkan tóun bá ní èmi mo ní nǹkan tẹ̀mí bá ní tiẹ̀ náà ní afọkùnrin nìkan èmi àti ò lè pé. <laughs> sorry can you please come again àfi kí lè pé ọkùnrin ọkùnrin <laughs> because kò ṣeé Yeah you cannot be shareable <laughs> you understand they one have to go for one another ni o adúpẹ́ following when they share And yes in actual fact you know gbogbo tí ẹ bá wa agbára Ọlọ́run máa ṣe ṣe yeah I assure you for that. All right. oh no you're welcome. bí òkè bá kọ́ láti lọ bá Muhammed ṣebí Muhammed adéwà bókè mo retí yín títí ní stop mi rí òun ló jẹ́ máa bọ̀ wá bá yín lọ́fíìsì tẹ́ bá dẹ̀ wá gọ́wọ́ yín dáadáa ẹ máa rí pọ́jọ́ ti lọ ẹ̀yin dẹ́lẹ́ ẹ̀ fẹ́ràn òde alẹ́ ẹ̀. ìrora ọ̀la má jẹ́ ń sáré kẹ̀kẹ́ kí wọ́n lọ kọlu ọmọ ẹlẹ́yìn nǹkan tó wà wájú mi ó pọ̀ ju gbogbo òde yìí lọ bóyá ká fi gígùn ná. Ah, ah, ọkọ mi ẹ má yẹ ká fi gígùn o tá a bá lọ ṣe bẹ́ẹ̀ a ti di aṣèlérí má lè múṣẹ nìyẹn o ẹ ò kí dẹ̀ ṣe mi àti yín nìkan la wà ń lò tó fi fọwọ́ méjèèjì jẹ chairman àti chairperson. wo ọwọ́ epo lọmọ ara yín bá ní láwọ̀ kí n bá ní látẹ̀jẹ̀. Ah, ah. díà ọlọ́run ní jẹ́ káwa rogun ẹlẹ́jẹ̀ dé o búburú kan kì yóò ṣubú lù wá nílé wa àwọn karùn kan kì yóò ṣe wọlé wa ẹ wo ẹ jẹ́ ń sọ fún yín o gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ ṣe nítorí ẹnìkan o torí àwọn ọmọ wa ni o ẹ wo kì í ṣe ẹ̀san bàbá nìkan ló ń ké lórí ọmọ o dáadáa bàbá náà ń ké lórí ọmọ ẹ wo àmì lè tá ń ṣe ń bẹ̀gàn tọ́lọ́run fi ń bùkún ṣẹ́ ẹ̀ ní. wúrà ọ̀la ah, ṣé wọn lọ́rọ́ sí mi ni gbogbo sáàmù kàlẹ́ mi lórí mo ní ṣé wà wájú mi ó ní ká máa lọ pàtí. àti wúrọ̀lá ẹ̀kú ọjọ́ náà. kí ló ṣe é ṣé yóò fẹ́ bàjẹ́ ṣé mo ní kọ́ kí mi ni ṣé mo máa rí ni tó bá fẹ́ káwọn òbí ẹ̀ fojú sunkún ẹ̀ má tún jẹ́ ń gbórúkọ mi lẹ́nu ẹ̀ mọ́ àjẹbẹ́ ilé agajù ẹ lọ. my dear kí n ṣe kò sí. tí mo fi bu e jẹ àbí tí mo fi fi gilé ẹ kiri wọ́n ní ọ̀nà síbi sáà lọ́jà yẹn. ẹ jọ̀ọ́ ẹ má bí bò ẹ mọ́ra tẹ̀tẹ́lẹ̀ ni. no no no mr chairman sir in fact ọ̀rẹ́ wọn ló mú wa she's our new customer. ó yẹ kí ọmọ patronize wa. ẹ jọ̀ọ́ ẹ má bí bò and my wife is not like that. exactly she's so calm and so pleasant. nǹkan tó wá rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ i just don't understand. ọjọ́ ẹ má bínú ẹ̀yin fi nọ́mbà yìí sílẹ̀ báyìí tẹ́ bá fi nọ́mbà yìí pè é láti tún lè apologize mm-hmm. but mo fẹ́ mọ̀ nǹkan tó ṣe nǹkan. ẹ eh, ẹ eh, please please ẹ má bínú rárá wọ́n oh, wà so she's so friendly in fact bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ó ń ṣọ́ọ̀kì ọ̀gá gan ẹ wo britain ọ̀gá ti yàtọ̀ wọ́n mí lókèlókè ni. ẹ máa gbọ́ olúbọ̀bọ̀ ti rí bọ́ bàbá inú ẹ bá ń bọ̀ ẹja máa tí ń bọ̀ bàbá inú. mo dẹ̀ mọ̀ pé bínú ò bá láwọ̀ kò lè dédé gòkè odò ìdí pàtàkì láti wà fún rúwà tó wúrọ̀ lẹ́yìn. ọkọ mi kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn ẹ gbàgbé nípẹ́ ojú ìgbò tó ti jiná ni o ẹ má wulẹ̀ fi gígùn. dúró náà igi ò ṣáà níwò lóko ká má mú èso tó wà lórí ẹ̀ báwo ni kò ṣe wọ́n máa disturb ìyàwó mi tí mi ò ní mọ̀ ọ̀dà dúró náà ìyàwó mi wúrọ̀ aláṣàkẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ọ̀rọ̀ ṣáàdẹ̀ ní tóbi títí káfàmọ́ ẹ̀bù ẹnu la máa fi sọ èdè la máa fi jókòó. akọni ó dàbẹ ní pòfin bò tọrọ irọ́ kí n pa fún yàbẹ mo ní kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ebi rò pé make sense fún ẹni láti máa fi kókó pamọ́ fẹ́ni tó bá máa wẹ̀ tó bá kú. ilé wa mọ̀ ń gbẹ̀nà. so ò ní sọ kankan. wá o ò sì ní sọ fún mi náà nǹkan tó ń ṣẹlẹ̀. okay ẹ mo máa mo àṣì máa pè é padà ń sìn ok all right ẹ wò bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ lẹ́ẹ̀kan <clears throat> ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ tó yẹ ká fọwọ́ yẹpẹrẹ mú o. Hmm. yà kó bá ní ó máa tutù tó bá lọ gbóná ńkọ́ that is why ká ní láti gbé kọ́ lójú ń sìn ẹ má jẹ́ kó kórè kan sọ yín de lórí burúkú o mo ń sọ tèmi fún yín o. ẹ wo sista mi ní èrò ọkàn tèmi o ṣẹ̀rí ẹ má jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí ní òkun òruru káwa ruru ṣẹ̀rí sùúrù tẹ̀ ń wò yẹn ó ṣe òkúta ó ṣe jìnnà. ṣé o ti sọ̀rọ̀ tán? ẹlẹ́jẹ̀gẹ́ kí wá rírú ó wà rírú ta ló kọ́ lóògbé wàá dé béèrè pé sọ̀rọ̀ kù kò tó dá sí i ó bàjẹ́ gan ó bàjẹ́ wò ní làákàyè ó bó ṣe ronú ẹ wo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ jàre sùúrù tó ń sọ̀rọ̀ sùúrù tó ń sọ̀rọ̀ sùúrù kan wó ló wà rèé sùúrù gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù ń túnṣe o bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù náà bàjẹ́ so that is why ta fi ní láti jẹ́ kó mọ̀ pé ó ti lọ yan ẹ̀kọ́ níbi tí àgbọn ti ga jù lọ. Hmm, sista mi ẹ wò ẹ jẹ́ kí mi sọ tèmi fún yín. a ti ní ògọ́ ẹ̀ńtáǹtì tó gbọ́ òun gangan ni bàbá òun gọ. jọ́ta ni a ti ní tana ti ta it's all right it's all right hmm? ẹ ṣe ẹ̀yin méjèèjì hmm? ẹ má ṣe ìyọnu bí ọ̀rọ̀ adájọ́ á ní mo ti gbọ́ ẹjọ́ agbẹjọ́rò méjèèjì ìdájọ́ mi rèé. ẹ jẹ́ kí n fi ọwọ́ ara mi kí n fi sí ọwọ́ ara mi. Hmm. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọwọ́ ara ẹni báyìí la fi ń túwọ́ ara ẹni àwọn èèyàn kan wà kán bá ètò ìgbésí ayé ẹ̀dá jẹ́ ni wọ́n mọ̀ hmm. bẹ́ẹ̀ ayé tí wọ́n gun ò nítumọ̀ ẹ wo ẹ jẹ́ ká tètè máa lọ stọ̀. mọ́mí iṣẹ́ mú ọ̀làjú wọn lọ ni mà. èmi ń tẹ̀lé wọn lọ. ọmọ tán bàjẹ́. Eh. mọ́mí ẹ rọra kẹ́ má bà ọmọ yín jẹ́ mà. Eh. ọlọ́jú wọn ibi táwájú wọn ti báyé ló ti ń jẹ́ ẹ̀ ẹ wo tó lòun bá gbéṣẹ́ ìyanu ẹ̀dẹ́ nìsín hmm. tó gbàbúrò díẹ̀ ní taraba máa jẹ́ nínú ìbejì. ọ̀dà ò ajé wa àmì o. ẹ wo bẹ́ẹ̀ mi ṣe ń bọ́rọ̀ alálùbáríkà mi lọ́jà rẹ̀ ọ̀rọ̀ yìí. Mm, mm. wọ́n ti ní ká má sọ̀rọ̀ mọ́ wọ́n ní àwọn ká dákẹ́ ká má sọ̀rọ̀ wọ́n láwọn máa fọwọ́ ara wọn tú ara wọn ṣe wọ́n ló ti tó wọ́n lè tasọ́ tó. mọ́tò bó ṣe mọ pé mo jù ẹ lọ ṣá mm. kí ló fẹ́ fa àrífín láàrin mi àti ẹ̀ <laughs> bó ṣe ń sọ̀rọ̀ ó ti tó ó ti tó gan o. ó ti tó it's all right. kí ló dé náà kí ni problem ẹ̀yin méjèèjì náà alára mi lára ọ̀rọ̀ òun mọ́ ẹni mo kó àìsùn mo kó àìwò ẹ jọ o kó ní kálukú lọ rún aṣọ níbi tó ti yà o. ká padà tẹ ṣẹyìn báyìí ẹ̀yin lẹ ká tẹ ẹ̀yin lẹ ká tẹ ṣẹyìn ní ìsìn padà tẹ. ṣẹ̀ṣẹ̀ discover flavour yìí mm. very nice and sweet very sweet, sweet and nice mm-hmm. ah. ọ̀rẹ́ mm. ilé ayé yóò ṣe dájẹ́ o ara mm. hmm. kéèyàn tún wá wá sílé ayé kó lówó lọ́wọ́ kó má mọ bọ́n ṣe ń jayé pẹ̀lú owó tó níyẹn tó bá dàgbà tó bá kú ọlọ́run máa dá padà wípé a tún wá kọ́ da lẹ́bi náà pé ah, ayé tó lọ yìí ó rí jẹ padà kó lọ jẹ mí. boring life. Ah boring lifestyle ọlọ́mọ ẹ̀ kárí ṣíṣe ẹ̀rẹ́ mi náà èmi tó wẹ̀ èmi wáyé mo á mèkó mo á kawó mo dẹ̀ wá jayé. àbí o. ọ̀tọ̀ ni ó kàn máa ń dùn mí ni pé olórí burúkú àkànní yìí tí ò jẹ́ káwọn ọmọ mi wá sọ́dọ̀ mi. Mm. bí iṣẹ́ ẹ̀ ń jára mi ń sìn tí gbogbo ẹ̀ ń dùn tó ń ṣe ṣé bó yẹ kí ó yẹ káwọn ọmọ mi wà pẹ̀lú mi ni ó yẹ kájọ wà ní ká máa enjoy ara wa bákan ní irú olórí burúkú yìí ò ní gbà ni kò ní káwọn ọmọ mi lẹ̀ fún mi kí ló dé náà. Hmm ó yẹ kí ìwà tí wọ́n wà pọ̀ ní tòótọ́ ah. àti wípé ìwọ ló gọra ẹ láti ilẹ̀ èmi ní ọkùnrin kan máa bá dá ogbàrà tí àkànní ń bá ẹ dá yẹn wàhálà mi tí ì rí ọkùnrin náà sórí ẹni ọkùnrin tó bá mi dánrú ẹ wò tó bá gbé iná rù má sọ bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ lọ́wọ́ tá a wà yìí àkànní ọkọ ẹ yẹn ó ti fa èṣù lẹ́sẹ̀ èṣù dẹ̀ fẹ́ bá ẹ gbé ó bó ṣe góńgó mú ẹ ó máa dúró síbẹ̀ mo promise ẹ wípé màá bá ẹ fà màá bá ẹ fà àkànní òun gbọ́n àfa rẹ̀ níbikíbi tó bá wà á mọ̀ pé nǹkan mi òun mi ìdálábàámọ̀ ń promise ẹ ni o. èṣù ló máa dúró ní góńgó mú ẹ kò ah, ah. ó lè pè báyìí ni ń bàbá gbé bẹ́ẹ̀ ló hmm. máa máa gbé nu ẹni tó ti rí èṣù yìí. ìrètí kí ló ń ṣẹlẹ̀ gan-an láti bí ọ̀sẹ̀ méjì ó wá sí ṣọ́ọ̀bù mọ́. Ṣáyọ̀ mi ò lè wà ẹni tíjọba ló ń pèrè lọ́kùnrin nǹkan ń ṣe mí ó ń ṣe mí gidi gan ni. <laughs> kí ni nǹkan tó ń ṣe ẹ́ gan tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí jọ sọ fún mi wo tó bá ní kó wo bí ṣe rí tó sọ pé ó fẹ́ fayé yìí àwọn tó máa ṣayé àṣayé o in fact wọ́n ṣayé tiẹ̀ mọ́ tiwọn tó bá lọ tán. fóònù ẹ̀ ring. fún lórí burúkú aláyébàjẹ́ máa ń ṣàǹfààní tó ń pè mí lọ inú dẹ̀rẹ́dà ti bó lórí burúkú aláyébàjẹ́ ló wọ̀. ah so ìrètí ó hmm. rí tí ìjáwọ́ ó sì ń tẹ̀ láwọn aláṣẹ̀dànù yìí náà pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí yìí oh, <laughs> má sọ fún mi wípé wọ́n ti ti lò ẹ́ ń jìbìtì bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀ o. ọlọ́run ní jẹ́ ilé kò lè lù mí jìbìtì ara ọ̀rọ̀ èmi àti àyà fi ṣe kàkà kíkú má jẹ sèse á fi ṣe àwàdànù ni ìrètí olúwa. Hmm. ó ti ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀ òun àti ìyàwó èrè lọ́jọ́ ń bọ̀. àdùkẹ́ kí ni gbogbo oró èyí torí ọlọ́run. akọni akọni wo kò sí ẹni tó lè gba àkàtà lọ́wọ́ akitì ah, mo bímọ mẹ́ta fún ẹ ó ò lè jẹ́ kí kankan wá gbọ́dọ̀ mi kí ló dé má rí kókó ojú mi o má rí kókó ojú mi. àdùkẹ́ kí ló ṣojú ẹ̀ òun lápolo ni ọ̀sán fẹ́ ṣé kìí ṣe pé kò ṣe é ìwọ o ní gọ́ọ̀tì láti máa bèrè ọmọ lọ́wọ́ mi nígbà tí ojú ń pọ́n igun tèmi ṣé àwọn odi tí ẹ bá mi rà àwọn ọmọ wa ṣe oríire tán ò ń béèrè ọmọ ọmọ kọ́ ọmọ ni ó serious rárá you are sick in the head. you are sick you are sick and senile ni mo sọ fún ẹ yẹn mo máa gba ọmọ mi o máa gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ ẹ̀ máa dẹ̀ bọ́ mi ṣe lọ́wọ́ o gbọ́. Ah, ah. ẹ wá iná kan ṣe àdùkẹ́ àdùkẹ́ àdùkẹ́ àdùkẹ́ kí lẹ̀ ń pè tẹ́dúró bíi wọ́n lóòkan ṣé wíwìn nǹkan tẹ ṣo ṣé rò pé ó da ni ah, ah. ẹ̀yin nìkan ṣoṣo ẹ kú ọmọ mẹ́ta lákàtà ẹ kílẹ̀ kó fi máa ṣayé ṣé bébí sita nìyí ni ẹ fẹ́ tọ̀ wọn ni ẹ ṣẹ́yìn lóbìnrin tó ń tọ̀ wọn ni ah, àbí kí ló ń ṣe yín ẹ wẹ́wẹ́ wọn ló gbẹ́ra ẹ o èmi ò ráyè òsì tó ń bá tó tó ń bá yín ṣe tó ẹ pè mí àti yín ni màá ti ná tán bí màá ti bá yín ná tán bí owó tẹ́ ń wò bí oníganjí báyìí ẹ bọ́ ẹ̀ka rubbish ilẹ̀ ń gbé tẹ̀ ń gbin náà. èyí oníganjí bá. ẹyin ni yín ìwọ ló jẹ́ kí nuisance kó máa wọ ẹni sí mi ah, lára. àmì ìṣe nuisance ẹ má bú mi jọ èmi á bú ìwọ máa bú ọkọ èmi láyé oṣù máa yẹ̀yẹ́ ọkọ ẹ̀ máa dọ̀tí ẹ o. ó ní kọjíbà gbẹ́gẹ́ ó ní kọjíbà ẹ jẹ́ ká jẹ́ lọ́jọ́. ẹ má bú o ẹ má bú. tó bá bí ìyàlá ya ẹ méjèèjì ẹ dúró dè mí. kò ṣe nuisance. wọ́n máa kúrò wájú mọ́tò ẹ right now máa kúrò. you wait there ẹ tí mi tí ẹ bá sọ you wait there má kúrò má dín pẹ̀lú ẹ tí wọ́n padà jẹ́ ọmọ adẹ́rìbù gan. wọ́n ní nǹkan tí wọ́n ṣe fún ẹ. ayayi yóò ká ṣe yín léṣe. kúrò wájú mọ́tò ah, kúrò kúrò kúrò kúrò kúrò wájú mọ́tò fún wàá gbà wàá gbà kọlù mi ṣọgbọ́n ọlọ́ olórí burúkú olóṣù. mama olóṣù olè gbọmọgbọmọ. jẹ́ ká máa lọ. ẹ̀dá ọ̀tà ẹ̀dá ọ̀tà ẹ̀dá ọ̀tà ọ̀gá ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sà. ní appointment àbí disappointment bákọ̀bákọ̀ ọ̀gá tí mi mọ̀ i mean ọ̀gá tí a mọ̀ tí gbogbo wa mọ̀ kì í ṣe báyìí tẹ́lẹ̀ o mood wọn ò dáa rárá actually i don't know either because there was this time tí mo lọ bá wọn lọ́fíìsì láti bá wọn discuss lórí ọ̀rọ̀ iṣẹ́ i was so astonished he just asked me to go out from his office wọn dẹ̀ sọ anything. Um, um, tẹ́tí manager uh, it's a very serious matter because mi ò rọ́ọ̀gà nínú mood yẹn rí mo ṣe wọnú ọ́fíìsì wọn tí mo fẹ́ present file yẹn fún wọn wọn kàn fọwọ́ ṣàpèjúwe fún mi báyìí nǹkan tó ga ò ṣe rí. you see what i will just tell you guys is that uh, let everybody go back to his work uh, so his post you know so that uh, ìmọ̀ṣẹ́ padà lọ rí wọn. ìyẹn máa bẹ́tà kí ojú sí wọn i'm very very in fact ẹ bá yóò sọ wọn máa pè wá ah, because ikú tó ń pa ojú báyìí ni owó ńlá ló pa fún mi o. I mm, understand but in this issue jẹ́ can't follow ikú àti dúgbà lẹ̀ so dúgbà now should be careful so that ikú ò ní rí better you understand. ìkúnjọ gẹ̀dẹ̀ ikú rẹ̀ ní mọ́lẹ̀ ó rẹ̀ rí músẹ́ kó má mọ́ kó má mọ́ wípé tẹ́nìkan ṣe tó mo jẹ ìyá lọ́mọ ẹlòmíràn fi ń jẹ kó má mọ̀ kó má mọ̀ wípé òun tó dùn gbogbo ń parí òun tẹ́nìkan ṣe tó mo jẹ ìyá lọ́mọ ẹlòmíràn fi ń jẹ. hello olórí ẹbí ẹ bàbá iná kan ń mi lábẹ́ aṣọ o mo dẹ̀ fẹ́ kẹ́ á bá mi pa. ìyá àkànní tí wọ́n gbélé yóò ní ṣé mu lọ́pọ̀lọpọ̀ mm, ń ta ọkọ mi olórí ẹbí ẹ kò jọ bẹ́ẹ̀ ta ah. gbogbo ara lè kọ. àṣàkẹ́ ọ̀gàn tí pẹ̀lú ọgọ́rùn-ún iṣẹ́ <laughs> ara àgbo ńlá <laughs> ọmọ adọ́kan níbi owó gbèsè olórí ẹbí ọmọ àtọ̀run bẹ̀bẹ̀ àlè ilẹ̀ yóò dà á fún ọ. àmín àmín sá ọmọ ẹ ń kọ́ àlàáfíà ni gbogbo ara lè kọ́ máa a dúpẹ́ àlàáfíà làwà. níbi tí mo rí olórí ẹbí àti màmá yìí ṣé kìí ṣe pé mo ti ṣẹ̀yìn ṣáá ẹ̀ṣẹ̀ ó mà ṣẹ̀ wá àwa gan la ṣẹ̀. kí lẹ fẹ́ ṣe fún mi ẹ lè ṣe mí ẹ ṣe mí. wúrà ọ̀la a ṣe ọ́ o a ṣe ọ́ ẹ̀ṣẹ̀ tá a ti ṣe ọ̀hún kọ́ ẹ̀ṣẹ̀ tó pọ̀ ni n tá wá wá ìbáyìí fún níbo ti dáríjì hàn sórí gbogbo ìdílé àwọn ìyá àpọ rẹ ìyá kànní àti gbogbo léètì àgbàtà tá a bá péjọ pé sọ́dọ̀ rẹ ní ìbá ìlú ní tá à ń bí ọ ó tó bẹ́ẹ̀ ojú ah. bẹ́ẹ̀ lọ ah. a ṣe ọ. Ah, ẹ ṣe mi ẹ ṣe mi olórí ẹbí màmá ẹ ṣe mi o mm. bọ́tẹ́ bá wà nígbàgbọ́ pé ẹ ṣe mi mo ti dáríjì. o ṣeun o ṣeun ó lóun ti dáríjì ọ̀rọ̀ ti tán. nǹkan tán nǹkan tán ọlọ́run kò jọ tán bẹ́ẹ̀ rà tágbàlagbà bá ṣe ọmọdé ọmọdé ní ibẹ̀ àgbà tọmọdé bá tún wá ṣàgbà nǹkan ọmọdé náà ní ọbẹ̀ àgbà àmẹ́sẹ̀ tá a ṣe ọ́ ẹsẹ̀ tá a gbúdọ̀ dìde wá bẹ́ ọ ni dákun. ẹ nígbàgbọ́ pẹ́ ṣe mi. rọra rọra ọkọ rẹ àkànní ni. kí ló ṣàkànní. àkànní lọ́sàá ṣe mọ́ ṣe o àkànní fún ìyá lóyún. àkànní. ó ṣe é ṣe ni o. fún ìyá lóyún. kì í ṣe pé mi náà mọ̀ ọmọ ṣe.

tí ò bá ṣe pé gbà tó lọ ṣe ultrasound the doctor sọ fún pé ọkùnrin ló máa fi bí torí ẹ̀ náà ló. torí ẹ̀ ló ṣe fún lóyún torí ẹ̀ ló ṣe fún lóyún àkànní wo má wulẹ̀ wí àdídùn fún mi rárá torí mi wúrọ̀ ọlá mi ò ní gbà kẹ́nikẹ́ni gbóyún kankan wọnú ilé torí mi ò ní gbà láyé. sọ̀rọ̀ báyìí ẹni kì í gbàyàwó lọ́rọ̀ tó jẹ́ pé ìyáálé ò lè bá kó dọ̀ èmi pẹ̀lú ẹ̀ la mo bá kọ́rọ̀ ìjọ o ìyàwó kan wá dé lọ́sàn gangan àwa ló ń dé pẹ̀lú yún ẹ̀ǹsì kan mami mi lè gbà nǹkan tèmi nìkan ń jẹ àwa di àjọ pé mami kò possible. ṣé o ti tán mo ní ṣé o ti land tó lóun gbọ̀ ń ṣe wéwéwéwéwé kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ gan tó ò ní lè fi bá ṣé bébì ni mo bí ẹ àbí wọ́n lo bí mi ni bó ṣe wù kó kéré tó mo síwájú ẹ̀ délé ayé yìí àwa ń bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ó múra kankankan nǹkan tẹ̀mí nìkan tẹ ẹnìkan lè wá máa jíṣẹ́ ọwọ́ mi ta ló ti kọ́ di iṣẹ́ ọwọ́ ẹ èèyàn kọ́kọ́ èèyàn kọ́kọ́ nu kọ́kọ́ jọ wà ń bẹ̀ ni mò ń sọ̀tọ̀ fún ẹ ò gbọ́ múra kankan kankan kan tọkọ ẹ bá lọ fẹ́ ọmọbìnrin yẹn síta tó ń ṣètò ẹ̀ fún níta kí ló fẹ́ ṣe ó ní mọ̀. màámi <laughs> àfi kí n má mọ̀ tí n bá mọ̀ pẹ́rẹ́ ah! òkú méjì àbọ̀ lọ́hùn lé ni. bẹ́ẹ̀ ló lọ mami gbẹ́nu lọ. mi lè jẹ́ kẹ́lòmí jẹ̀ṣẹ́ ọwọ́ mi o. ẹlòmí ò ní jẹ̀ṣẹ́ ọwọ́ ẹ̀ ọlọ́run rẹ̀ ní jẹ́ kó o kú sìn ò ní kú mọ́ mi lójú ẹ̀yin lẹ máa fọwọ́ yín tẹ́ máa fi gbé mi báyìí ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ máa ṣoríire má máa sọ̀sọ̀kúsọ lẹ́nu mọ́ ẹ gbọ̀ngbà tí áńgẹ́lì tí áńgẹ́lì àbí màláíkà burúkú ń kọjá òkú méjì abọ́lọ́run lé lórí ọ̀rọ̀ ọkùnrin jẹ́ ẹ sọ fún ẹ wípé tí obìnrin kan bá torí ọkùnrin kan kú ẹgbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin ló máa fún sáré sórí tọkùnrin bá torí obìnrin kú ẹgbẹẹgbẹ̀rún obìnrin wọn á fún sáré sórí sàárè rẹ̀ ìtò ti ẹ̀wà burú jù ni pé tí obìnrin bá kú mọ́ ọkùnrin lórí àbí ó kú torí ọkùnrin àbí ó kú natural death kó tó pé ọjọ́ mẹ́ta wọn á ti wá obìnrin mi sẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yẹn wọn á torí pé òkú ò gbọ́dọ̀ wọlé sùn sẹ́gbẹ̀ẹ́ kí ló kù ó ti rẹ́ni tó lọ ọ̀run tó dé tó ní bọ́ọ̀rùn ṣe rí rè ilé ayé tàjọ́ nìyẹn náà làwọn máa lò lọ ó bá ṣe gbàládẹ̀ ṣe máa ṣe fi ara ẹ̀ balẹ̀ torí mò ń wí sí òun rẹ́nu pẹ́pẹ́pẹ́ o. mi ò lè gbàgbọ́ mi ìjẹṣẹ́ ọwọ́ mi o. ẹlòmíì ò lè jẹṣẹ́ ọwọ́ yín ṣé ọmọ tó fẹ́ bí nísìn ló fẹ́ tó Ọlájùwọ̀n ni step mom ẹ jẹ́ kí wọ́n gbà wọlé kí wọ́n bá sọ yín ní orúkọ burúkú o ẹ̀yin fúnra yín mọ̀ pé gbogbo ẹbí ló fẹ́ràn yín ẹ̀yin jí náà délẹ̀ tó àwa ìdàgbà step mom ẹ jẹ́ kí a fi ti késàrì fún késàrì. Hmm. ẹ wọ mọ̀mísí òótọ́ ọ̀rọ̀ ni àǹtí mi sọ fún yín o tó bá yá ń sìn òwe oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má lálàá ni wọ́n máa pa fún yín o orin ọkọ lolówó orí aya òun ló kù tí wọ́n máa kọ fún yín tó bá dẹ̀ pẹ́ tó bá yá wọ́n á gbé ọmọbìnrin yìí wọlé kò dẹ̀ ní sí nǹkan tẹ́ máa lè ṣe sí so ó pè ń sìn kẹ́ ẹ gbà á wọlé ká mọ̀ pé tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ ló fi wọlé ju kán lọ mú wọlé lálágídí lọ. bẹ́ẹ̀ ni tí wọ́n fi agídí mu wọlé tán ọ̀sán kọjá ọ̀run á dẹ̀ di ọ̀pá á jẹ́ pé òrùka ti bọ́ lọ́wọ́ àwẹ̀ yín nìyẹn wọ́n wá ní ìṣèbí aṣọ fún àbí ìyàwó náà máa máa rí rẹ̀ bí ráìvà yẹn ẹ̀yin náà máa máa sáré kan káàkiri á wá di ẹni yára fẹ́yìn méjèèjì lògùn gbé stepmom. Hmm. ẹ̀dẹ̀ máa wọ. kì í ṣe pé mi náà fẹ́ gba ìyàwó ṣùgbọ́n òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú ẹ wò ká ní pé mọ́mí yìí ṣì wà lọ́dọ̀ dáadé ni mi ò ní fẹ́ torí mi ò fẹ́ràn orogún rárá rárá ẹni tí Ṣàngó bá sojú ẹ̀ wọlé ni kò ní báwọn bọ́ba kò so láéláé torí ọjà tí yín náà ni mo dẹ̀ ṣe ń jà. àwa náà mọ̀ ṣùgbọ́n amúdirára ilé máa pè wèrè lára ìta máa kà á kún àbí. wọ́n ní ṣòun ni ìyàwó àkọ́kọ́ nílé akọni ni wọn ò sì ní mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ariwo ó fẹ́ kí ogun jẹ́ titi ẹnìkan ni wọ́n máa pa kiri ẹrù dáadáa o. gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá ni mo ti gbọ́ ṣùgbọ́n. o má wulẹ̀ tó fi ṣùgbọ́n sí i àwa ti ẹ̀ dúpẹ́ inú wa dùn wípé ó gbà sí wa lẹ́nu ó gbà sí wa lẹ́nu inú wa dùn ọmọ tó dẹ̀ ń wò yìí náà ọmọ gidi ni o tó akúkú mọ̀ pé kò sẹ́ni tírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tí ò ní bínú ọmọ gidi ọmọ tó níwà ọmọ tó bí tó sì fún ní ẹ̀kọ́ rẹ̀ lọ́mọ. Mm, ìyá àkànní mọ́tò sátúnrí àsán mọ́ mm, mọ́tò rí àbújá rẹ̀ kíkan tán lẹ́nu kò bínú mọ́ kò bínú lórí mú ọmọ òun wá ni kó wá bẹ̀ ìyá rẹ̀ mm, kó wá bẹ̀ ìyá ẹ̀ ni ìyá ẹ̀ ni o. ìdí tó fi gbọ́dọ̀ bínú pọ̀ o sí orí ọkọ rẹ tó sẹnu tí tó jókòó ọkọ rẹ ọfẹ yàwó ọmọ ọ̀dọ̀ tí ọmọ bọ ṣiṣẹ́ lọkọ rẹ fún èèyàn tí ọmọ ṣe ẹbí ẹni ní báyìí ọ̀yà ìyá rẹ lẹ́sẹ̀ mọ́. ìrètí Mama. ìrètí Mama. ẹ má ẹ má sọ fún mi pé ìrètí ló lóyún fọkọ mi o. ó ní. ìrètí ayé ò dẹ̀ ní dáa a ò lórí burúkú nìyẹn o wọ́n wọ́n wọ́n wọ́n ṣọ́yìn ẹlẹ́mi ni. ṣe tó bá dé school tó bá dẹ̀ ti dé school jẹ́ kí n mọ̀. all ma. ẹ táì mo ló máa parí lecture ilé mi. Eh, ó máa tó bí five pm máa ti ṣetán. ìyá èmi máa tó six o'clock kí n tó ṣetán <laughs> torí mo fẹ́ ra àwọn customer mi ní inside the school yẹn mo eh. tún rẹ̀ pé máa gbé ọ wálé. Ah. ẹlẹ́dẹ̀. ok ma ẹ ṣe. ṣe jẹ́jẹ́ o. yes ma. Hmm. ìrètí. Hmm ọmọdé jẹ́ tí ò lè dẹ̀kọ́ méjì tán. wúrà ọ̀la mo fẹ́ kó mọ̀ wípé ìfẹ́ ní ìgbà mìíràn ó máa ń ya ẹ̀dá níwèrè ìfẹ́ dà gẹ́gẹ́ bí iyọ̀ tó jẹ́ wípé tí ò bá sí nínú ọbẹ̀ irú ọbẹ̀ náà máa di àtẹ́ tí kò bá sí ìfẹ́ nínú àjọṣepọ̀ tó wà láàrin ọkùnrin àtobìnrin asán ni àjọṣepọ̀ náà máa ń dà ó ra ọ̀la mo nífẹ̀ẹ́ gidi gan mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ẹyin jù mí. Hmm. Kọ́ládé ẹlẹ́ni dídùn ni ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ ló dárúkọ bẹ́yìn wo má mú wàgbẹ́mi ìfẹ́ tán kó wá dá mi sọ́lọ́pọ̀n abẹ́yìn ọkùnrin kọ́ ni. ló ti ta ọkùnrin lèmi náà ṣùgbọ́n mo yàtọ̀ nínú ọkùnrin nítorí pé ọkùnrin tí wọ́n fi ń ṣàdúrà fọkùnrin lèmi. mo fẹ́ kó mọ̀ wípé èmi fúnra mi mo mọ̀ wípé ọkàn obìnrin ẹlẹ́gẹ̀ ni ó dẹ̀ fẹ́lẹ́ gidi gan kò wá sí nǹkan míì tó lè gbé ọkàn yẹn ró tó kọjá ìfẹ́. Rọ̀lá, mo wá ṣetán láti fún ẹ ní gbogbo ìfẹ́ tó wà ní ọkàn àyà mi láti fi bá ẹ lọ. Kọ́ládé, hmm? mo ti gbọ́, mo dẹ̀ ti gbà. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, sọ fún mi kó máa tẹ̀lé mi lọ lélẹ̀ nìyẹn. ṣe dára ni. mo bí tá à ń gbé náà rè kò Ah, báyìí ah, lọ. torí <laughs> sit down please. thank you very much. Ah, ah, ìrètí báwo ni school lè nì. àlàáfíà. kẹlẹdẹ. wúrà ọ̀la. Oh. Ah, ah. sorry I'm bí mi bẹ́ẹ̀ ṣé kí kò wọ fúnra ẹ mọ̀ kó yẹ kó introduce àbúrò ẹ sí mi tẹ́lẹ̀. Mm, má bínú má bínú jọ ìrètí mi ti mi ìrètí àbúrò mi. anyway orúkọ mi ni kọ́ládé ọláìyá. ẹ̀rọ sá orúkọ tèmi ni ìrètí àyìnkẹ́ àdè alálàdé. àǹtí àyìnkẹ́ ọ̀gá o but how come ti ẹ̀yin méjèèjì jọra sọ́wọ́n. Ah. Oh. <laughs> ẹ̀jẹ̀ wa ti. ó yà rùn tí mo dẹ̀ ń wò lórí jẹ́ kí n pẹ́ jọra anyway. all right. retí jẹ́ ká wá nǹkan tó máa dín. tó bá pàdé irú ẹ̀ tó bá fẹ́ sílé gẹ́gẹ́ bí aya kò ní lè fi ẹlẹ́dẹ̀ bí kò máa sọ pé ń fẹ́ wò ta. ẹnu yín dùn ara ẹnu yín tó dùn náà lè lò fún sísítà mi ṣé ń sìn èmi mo tún dùn. kò lè yí ẹ mọ́ nífẹ̀ẹ́ yẹ́ẹ̀ mọ́ nífẹ̀ẹ́ lèmi máa máa pè ẹ́ nítorí pé ìwọ gan ló yẹ ká pè ní adùn ìfẹ́ ìwọ gangan ní ìfẹ́ tí ó yẹ kí a máa wá káàkiri tí ó yẹ kó kúrò lákàtà yẹn kí ni mo tẹ pè mí yẹn. ọmọ nífẹ̀ yáà ìfẹ́ gangan ni orúkọ ẹ kí ni ìtumọ̀ retí èmi ò ní máa bá wọn pè ẹ́ ní retí nítorí pé ìwọ ni ìfẹ́ ìwọ ni adùn ìfẹ́ gangan tí ò yẹ kó kúrò lákàtà yẹn ṣé wàá rí o bóyá wàá lè máa rò wípé bóyá bóyá kan that's the way tèmi pẹ̀lú ẹ lè jọ máa ṣe tí relationship yóò fi ní leak out See any other person àbúrò mi yẹ. Okay. Yeah, no better. Sure. Big sis kí ló ṣe yín? Ah, Kọ́ládé mà ni. Mo ti ń pe fóònù ẹ̀ láti dẹ̀ta. Kò pé ìkọ́ mi. Ọkùnrin. Oh, ọkùnrin. Ẹlẹ́nu dúdú ni wọ́n. Nígbà tèmi bá ń pa wọ́n, lọ́ máa di ayò olóúnjẹ. Ẹ̀yìn jẹ́ kán jẹun yó tán. Epo ẹ̀gúsí olóúnjẹ máa di ohun àìjírí lọ́dọ̀ wọn ni. Mm -hmm so wàá jẹ́ kí Kọ́ládé lè ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé mo ṣe. big sis báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣọ́rọ̀ ọkùnrin náà lẹ wá ń pọ́n létò yẹn ọkùnrin ẹlẹ́nu dídùn ni wọ́n ẹnu wọn dàbí àtàkàrà ni ẹ wo ẹgbẹ kúrò jàre ẹ má pọnrán wọn lé ẹ ẹ ẹ move on pẹ̀lú life yín ẹ kàn rò pé tó bá wá good luck tí ó bá dẹ̀ wá òun ló mọ̀. Hmm. ìrètí máa ọlọ́run má ṣàjẹ́ àtẹnitìkà. àmín àmì. Ah, kí ló wá ṣe bí ẹ wo kéde máa wo mo rí gbogbo wàhálà yín tẹ̀ ẹ́ ṣe káàkiri inú ilé ni mo wá ní pé kí n wá sọ́dọ̀ bọ̀dà kọ́ládé kí n wá béèrè lọ́wọ́ pé kí ni wọ́n rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ látìgbà tí mo ti mo yọjú sí mi mo ti sùn mo ti jí. kò ní í jáde ẹni tó ṣe nǹkan ọ̀fúra ni kò ní ṣaláì kí èsẹ́kù lè ṣùgbọ́n o ó ṣe ti ẹ̀ ní o kò ṣe tọlọ́run o tó ọlọ́run jùlọ ẹni tó mọ yìí wúrà ó ti rà. ó ṣe bá wulẹ̀ nínú mi èmi fúnra mi náà mọ̀ jẹ́ wọ́n dẹ̀ tán láti sọ fún mi èmi ni mi ò gbọ́ yá mi ni mo kọ́ ti kù because wọ́n jẹ́ kó yé mi pé ọmọ lẹ́lẹ̀ ni ẹ kò síbẹ̀ yẹn ṣe lè gbìyànjú kó try kó gbé ẹ sórí bed ó ṣe máa jábọ̀ ṣé wàá rí o èmi fúnra mi mò ń rọ́jú jẹ́kọ̀ ọ̀bọ ẹni yẹ́ẹ̀ mo fẹ́ kó mọ̀ and as from today kí ẹlẹ́kọ̀ọ́ kó kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ kí kálukú ṣe kíni kó doko bàbá ẹ̀ mọ̀ dání. Kọ́kọ́ládé má ṣe bẹ̀rẹ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀ ìfẹ́ wà láàrin yín má fìjà tó ká ẹjọ́. wo gbogbo ìrètí fi sílẹ̀ èmi gan manage ẹ̀ ni à ń rọ́jú jẹ̀kọ̀ ọ̀gùn ó tún pọn kéré wọ́n já lọ. aṣẹ́wó jáìjà ti. fẹ́ rojú ẹ̀ ọkọ mi wà lókè mm. wọ́n ní nǹkan kan tó ń fẹ́ fún ọ ẹ kúlẹ̀ sísá mi ah, ah, ìrètí olúwa. báwo ni léèwé fine ma ṣe ìṣèjọgbọn àràrà ah, o <laughs> ìrètí meet ọkọ àfẹ́sọ́nà mi Fẹ́mi my sister. oh hi ìrètí how are you. fine sir how are you doing. mo okay sir. báwo ni studies ọ̀pẹ̀lẹ̀ kọjú àmórí ah, náà mo rí pé ẹ fẹ́ kẹjọ ráyé. yẹ́sì ìjọba ọ̀ṣẹ́ ìkọjú mọ́ school pẹ̀lẹ́. àbọ̀tọ̀ wọn wà quite on the big side. ní mm-hmm. mm-hmm. òbú ẹ ọ̀ṣà máa advice ẹ kó kọjú mọ́ nǹkan tó lọ ṣe ní school ìyẹn ni kókó. Mm-hmm. ẹ kí ló wà lẹ. nǹkan tó bá ti fẹ́ ni. Sorry. Mm. let the judges. Hello. Hello, sir. Yes, sir. Kí wọ́n bá office lọ́fíìsì nsìn? Ah, ok. Ṣé kò any problem, sir? Ah, ṣé mi ní pẹ́ sá torí mo lálejò ni o? All right, sir. Okay, sir. Okay. Hmm. Ah, òní bínú ni o. Ọ̀gá mi ló pè mí láti ọ́fíìsì. Eh. Wọ́n ń sáyé wáyé ọjọ́ sáwọn lọ́fíìsì gbogbo kìíní la sọ kí n tún decide pé mo ń bọ̀ náà mm-hmm. but sọ mi pé wà leave ni so kí náà tún pè ẹ́ fún kó má bọ̀ lọ́fíìsì. èmi ò mọ̀ kò ní kí sáyé yọjú sáwọn mi I will be back in few hours. hours. ìrètí ìrètí. Ah! wo ó bá sáyé di ọ́fíìsì ọ̀gá mi pè mí sìn jọ bá mi mójútó fẹ́ǹsì mi dáadáa mo fọlọ́run bẹ́ẹ̀ àǹtí mi jọ ń tọrọ lẹ́ẹ̀ má pẹ́ torí mi náà fẹ́ dọ́dọ̀ fi hàn sí mi. má fọkọ mi nǹkan sílẹ̀ o ìfọlọ́run bàbá jẹ́ ndé kó tó lọ sẹ́ni wò please. mo bọ̀ sọ. MD sir. wúrọ̀lá báwo ni. fine sir. má bínú o wúrọ̀lá. a ní láti travel now ọ̀dà wa látọ̀dọ̀ chairman a ní à ń lọ fún business meeting kan ní Port Harcourt and ah. adema lò tó three days. Port Harcourt sir yeah. three days mo lẹ́ẹ̀kan tẹ̀ pé mo sọ fún yín pọ́kọ mi wà nílé. Ah, ah. ọkọ <laughs> ṣé iṣẹ́ ló ṣe kókó ni àbí ọkọ eh? look let me tell you I a ní to travel because chairman sọ pé tá a bá wá sí meeting yẹn ó lè cause a lot of problem ah. so adé like to travel But di mú kàn máa advice ẹ pé ọkọ ẹ̀ ń sìn kó sọ fún ó máa understand ẹ. bọ̀sà mi mú anything dání mi mú oh. nǹkan kan dání. ni ó ń ṣe big deal you can get anything you want as well ní Port Harcourt. okay anything yes. for Uh -huh, do that. Yes. hello ọkọ mi ṣó wà ókè ṣọmọ yẹn ń tọ́jú ẹ. Ah, ó try ó tiẹ̀ ó ti dáná ó ti ó ti jẹun. ok wo ó mà nípa mo fẹ́ lọ sí Port Harcourt for three days mà ní láti ibi iṣẹ́. Ah, ah, ọ̀tún la bá wò ṣe máa dé lọ no no no no no no no ah torí kí ni mi ò lè dúró o ah no no no no mi lè dúró ọ̀tún láti wá jẹ́ ibo ṣe máa ah why why don't we ṣe báyìí náà why. Yeah kí ló ṣe ẹ́. no mo fẹsẹ̀ fóònù mi fẹ́ jábọ́. ok ẹ má bínú ọkọ mi má bínú wo tí n bá ti dé gbogbo during three days gan gbogbo ẹ máa bẹ ṣe papọ̀. ṣọmọ tó ṣẹlẹ̀ i'm i'm a kind of guy who supports his um, his fiance so o le take time don't worry o le o le lo bóyá four days Uh, take your time it's your career you need to build it and and get to the top Uh, take time eh, ma rush ma rush ó lè lo bóyá five or four days bọ̀ má kàn jẹ́ pé two weeks yẹn ni ẹ má má ẹ take time ẹ yá. ṣòro tí yóò bá jẹ́ inú ilé kò lè wọ́n wọn. ọmọ tó fọ́nù mi ṣòrí o fine o tún wá dùn délẹ̀ ṣòrí ara ẹ̀ gangan wọn lè kàn wá pè lálùjọ náà ah ó dùn jù. ẹ wo ẹ fi mí lẹ jàre téèyàn bá ń tàn mí mi ò ń tanra mi o torí mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ jẹun ni kò jẹ́ kẹ́ gbọ́n. èmi mm. nǹkan tẹ́mi fẹ́ jẹ ni ò jẹ́ kí mi gbọ́n oh, ok kí ni fi aṣọ ẹ pé kí n ṣe nǹkan tí mo fẹ́ jẹ ni mo wá kiri kó dẹ̀ ni mo kí mi ò tó ẹ jọ make request anything tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi hmm. anything. nǹkan tí mo bá dẹ̀ fẹ́ máa ṣe fún mi. anything èmi mo sọ pé anything ń sìn béèrè anything tó bá wù ẹ́. Hmm. <laughs> nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ kẹ́ fi òwúrọ̀ lálẹ́ kẹfẹ́ mi tẹ́ bá ti ṣe àbúṣe tí mo ṣe ẹ ẹ ṣe tó fẹ́ gbọ́ ṣé mo pé business trip sọ pé òun lẹ́yìn ló pa fún yín ọ̀dọ́ ọkùnrin ló wà kó fẹ́ kẹ́ mọ̀ ni èmi ò lè láìkí mi máa da nǹkan rú àti pé bí mo ṣe nífẹ̀ẹ́ mi fẹ́ kẹ́ gbé ìgbín lè e. ah, ok wo wo tí o jẹ́ ká kọ́kọ́ gbàgbé títí ẹ̀yẹn náà nǹkan tó fẹ́ lóbìnrin yẹn hmm. deal you have it. she hmm. promise. ah ah mo promise ẹ ẹ àmọ òye ẹ. stop ẹ. Ah, ah, mi ti bẹ̀rẹ̀ mi ti start ẹ. mi like you. o. love ẹ. Ah, ah. látànà ó jẹ́jẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. àkàlẹ́ ti bẹ̀rẹ̀ mí láàárọ̀ yìí náà ni. láwọn ìlànà mọ́ra ọlọ́run tó kó yẹ lánàá bá. sísá mi ẹ ń ronú ṣé ẹ̀yin ò mọ̀ pé gbápọ̀ bá ṣe ṣán lọ́rọ̀ àwọn ọkùnrin á máa ń ka lérè ni hmm. èmi ò retí àyíká àdìfún ara mi mo máa ń fi ọkùnrin pa tó tó bá wù mí ni torí mo mọ̀ pé atúrọ́ tàbí èlùbọ́ ni wọ́n. ìrètí ṣé ò lérò pọ́rọ̀ mi ń fa àmójútó kì í mà ṣe ọkùnrin alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀kẹta kì í ṣe ẹ̀kẹrin pa ní pa bójú òun ò bá fọ́ rabaraba ló máa máa wò ó. sista so ẹ̀yin náà believe nínú superstition tó ń sọ yẹn irọ́ ni olórí burúkú aláyé bàjẹ́ lọkùnrin ẹ wo bí ẹ̀yin kẹ́ má fi rònú ṣe ra yín léṣe o ẹ má wá nǹkan tí ò sọnù kiri o kó má bàa gbégbé kúgbe lé yín lọ́wọ́ tó mo sọ fún yín. ṣé àmà fàdúrà ràn mí lọ́wọ́. àdúrà tẹ̀sán yẹn òun gangan ni kókó ẹ wo bí èmi lọ sọ́dọ̀ mọ́ mi tó bá di next week máa padà dé ẹ̀yin ni kẹ́ bọ́ síta kẹ́ enjoy ara yín kẹ́ jáde ah, ẹ wo ibẹ̀ la máa ti padà àwọn bọ̀bọ̀ tó ń sàn gbòòrò ẹ tún ra kájà rẹ̀. Mm, mm. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ò <laughs> ṣe gan ni bá mi kí mọ́ mi dáadáa. Màá jíṣẹ́ All right. Safe journey there. Thank you, ma. Bye. ikú jọ̀gẹ̀dẹ̀ ikú rẹ̀ ní mọ́lẹ̀ ó rẹ̀ rí músẹ́ kó má mọ̀ kó tẹ́nìkan ṣe tó mú jẹ ìyá lọ́mọ ẹlòmíràn fi mú jẹ kó má mọ kó má mọ wípé òun tó dùn gbogbo ń parí òun tẹ́nìkan ṣe tó mú jẹ ìyá lọ́mọ fi mú jẹ. Ah! ó tún lórí retí àti fẹmi papọ̀. Hmm. wúrà ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ fún ẹ tí mo fẹ́ parọ́ ṣé bí mo sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ fún ẹ wípé ìrètí ò fẹ́ràn ẹ fún rere ìwọ ló fẹ́ fún rere ṣorí kódà ejò ni kò ṣe nẹnu fún bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilé fẹ́mi ló wà. fẹ́mi ilé hmm. fẹ́mi ò gbélé <laughs> ọ̀rẹ́ mi ah, ọlọ́run ṣàánú mi lórí ọ̀rẹ́ mi ó yìí jókòó síbi tó wà yẹn wò mo tẹ̀lé wọn débi tó ń gbé mo ṣe findings mi lọ́dọ̀ àwọn ará àdúgbò mo ní báwo lọmọkùnrin àtọmọbìnrin yẹn ṣe jẹ́ wọ́n ní tọkọ-tìyàwó ni wọ́n. kò sí wàhálà kò sí wàhálà ọlọ́run tá a bá ti lọ́rẹ̀ẹ́. ó sọ fún mi pé òun ò sí nílé ni alákọ̀ọ́ra ẹ̀ wà ń lè hmm. ó ọmọ ọlọ́mọ ẹ̀ ń jọ ẹ̀ láyé ara ẹ̀ ni hmm. màá má ṣe tó bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn fi mí lẹ̀ sórí ó bó jẹ́ pé five hours náà lò tó bọ́ síta wọ́n á bá wa ń bí mi mo sọ ìwọ ìrètí fẹ́mi tí wọ́n fẹ́ wà pánkọ ṣé mi ò sọ fún ẹ pé olórí burúkú má ṣàǹfààní àkúmọ̀mọ́jú rí bí ẹjọ́ òkú èkó lórí burúkú ẹni tó pè lọ́kọ ẹ̀. ẹlò ẹlò má kọ fọ má ṣe pé o ẹlò má ṣe pé o. ìwọ Fẹ́mi. kí ló ṣẹlẹ̀ kí kẹ ìwọ ìrètí wọn ti ń sọ fún mi èmi ni mi gbọ́ mo kàn ń ṣe sùúrù ni pé kí n mú ẹ lọ́rùn ọwọ́ báyìí ni. ìwọ Fẹ́mi lẹ́nu ẹ mo ń pariwo mo ti ń sọ fún ẹ mi expect ẹ sẹ ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Ah, ó ṣe lot ó try ó ah, try ìka lọkùnrin mo mọ ah, mo ah. mọ. má lọ wá o hmm. eh? eh, eh. ní kò má ṣe bẹ́ẹ̀. wọ́n ṣe dáadáa máa tú bọ́ọ̀lù lẹ̀ fún ẹ á jẹ tán ó máa ọmọ nǹkan ní sùn fẹ́mi ní sùn bọ́ọ̀lù ajẹ́mi ní sùn sórí àtọ̀hún gbọ́mi àtòun àti paul ẹ̀ tó bá ń pòyì wọ́n wulẹ̀ máa ṣubú má wulẹ̀ tì wọ́n jẹ́ kó forúkọ ẹjọ́ orúkọ aláìmoore ni wọn ọkùnrin báyọ̀ ọkùnrin ṣe rí nìyẹn tẹ́bí mo sọ fún ẹ wọn kò tó rò mi ọ̀rẹ́ mi kò tó lórí burúkú ni má ṣàǹfà. mo gbé orúkọ yín ga ọlọ́run ìgbàlá wa nítorí pé ẹ máa ń gbọ́ tèmi títí ayé ni wọ́n máa yìnyín gbọ́ aláṣẹ ọ̀run ẹ fàánú dáhùn jésù olúwa wa ẹ ké hallelujah. hallelujah. níwájú ọlọ́run tí mi ò gbúdọ̀ pè jẹ́rìí rọ́ aláṣọ funfun ni yín ẹ gbúdọ̀ jìnnà sí elépo pupa ọmọbìnrin tí ẹ mú ọ̀rọ̀ rẹ̀ wá tẹ́ béèrè ń parẹ́ yìí ẹ gbúdọ̀ jìnnà sí o ìbáṣepọ̀ yìí méjèèjì ọjọ́ iwájú ẹ léwu o ẹ gbúdọ̀ ṣọ́ra gidigidi a ò fi hàn mí jù bẹ́ẹ̀ lọ o àlàáfíà fún yín. Ah! wúràọlá ọ̀rẹ́ mi ẹ̀mí ò pé méjì ṣé ìwọ náà ti wá gbọ́ nǹkan tá a làgbà sọ báyìí gbogbo ẹ̀ pátápátá ni mo ti gbọ́. Mm. ọlọ́run á jẹ́ kó gbọ́. ó sàn ju ẹ̀bọ rú lọ mo fetí sílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò hmm. ó dára fún yín. ọmọ ah, yìí náà kó kú ah, ọmọbìnrin ah, tó sojú sàǹdò yìí àmọ́ ọ̀rọ̀ yìí yá gan ni ó sọ lẹ́nu yọ̀ sí o ìsórè kò ṣe pọ́nlá iyọ̀ ṣe tú dànù o. <coughs> mama iṣẹ́ ò ṣe pọ́nlá ṣé ti yẹ yín báyìí ṣé rírètí bó ṣe wà yìí ẹ́ mo ti máa ń sọ tipẹ́ tipẹ́ tipẹ́ títí tí mo fi wá mu lọ́rùn ọwọ́ báyìí ṣé wá ní bó ṣe wà yìí ìrètí kò lè jẹ́ ìyàwó ọkọ mi síta débi kó máa fẹ́ sílẹ̀. o máa gbàgbé ni o torí ibi tí ọ̀rọ̀ ìdè dúró báyìí ìrókò tí wó sílé agbẹ́dọ̀ o kò sí ní ta fẹ́ ṣe sí ní ta fẹ́ ṣe sí wa ẹ sọ fún kó lọ yọ oyún burúkú tó wà nínú ẹ ó tán. ìyẹn ò ṣeé ṣe o ìyẹn ò lè ṣeé ṣe sórí gbogbo nǹkan tó ló ṣe fún ẹ yẹn wàá gbàgbé ẹ ní ìyẹn ti kọjá lọ tó ti yé báyìí. o ti ní ṣe bẹ́ẹ̀ mọ́. Hmm. ojú ẹ̀ ti rí ní ìsìn ó dẹ̀ tún ti rí ibi tí ó já sí. inú ò ní ṣe bẹ́ẹ̀ fún mi. ẹ bá dọ̀bálẹ̀ mama ẹ bá mo ti mọ̀ tẹ́lẹ̀. ẹ̀yin láláṣẹ ọwọ́ agbára lẹ máa fi mú mi. Ah, ah, ah. mama olórí ẹbí oh. mo fẹ́ wo bí kòkò ṣe fẹ́ gba omi. tó ti fẹ́ gbẹ láàrin àti mi ti mọ̀. wà wà. ọ̀sán ọ̀la wúrà ọlá. n tá ń sọ ni pé kí a má dàwọ́ jọ pa ẹjọ́. yes ma. oh, serious rárá mo ní kó o jírí mi ń lé láàárọ̀ yìí ìwọ náà wà gan-an sí ń bò ló èmi sì ń jáde o èmi ti ń jáde mo ti dúró fún ẹ tó mo níbi tí ó yẹ important tó yẹ kí n lọ ìwọ dà. ẹ jọ̀ọ́ má bínú mo tiẹ̀ ti wà ní ẹnu géètì yín báyìí. ẹ ẹ ọ̀rọ̀ àmọ́ ṣe kéèké fún yín. ọ̀rọ̀ tó ṣe. ṣé mọ́tò ti rẹ́dì ṣí géètì fọkọ ọmọ mi. báwo. o serious rárá èwo ló ń jẹ́ kí n má bínú èdè ìlú wo ni ẹ má bínú mà yẹn o ò ládéhùn rárá. ẹ má bínú. anyway jọ torí ọlọ́run kí ni nǹkan tó sún ẹ débi nǹkan tó ṣe yẹn gangan gangan kí ló sún ẹ débẹ̀ ó ṣàmà ní reason àbọ̀ mọ̀ pé ká tó mọ tó ń ṣẹlẹ̀ ń sìn wọ́n á máa kà fún ẹ ó mà ti di mẹ́ta ẹ̀yin ọkùnrin ẹ̀ kì í mọ̀ wípé ìyàwó kan wàhálà kan obìnrin méjì wàhálà méjì obìnrin mẹ́ta wàhálà mẹ́ta ni kò wá ń ṣèǹsìn òun sí ẹ má rò pé ń gbádùn ni ó dọjú alẹ́ oníkúlùkù a máa ní ọkọ wa ni kò sí nǹkan kan mi èmi ń lọ bọ́mọ mi èmi ń lọ tọ́jú ọmọ ọmọ mi lábàkúwọ nìkan lé dá mi nǹkan tó ṣe ò dáa kò dáa rárá ìyá ìyàwó ẹ ni mo jẹ́ kó yẹ kí n máa sọ gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí àmọ́ ó ti dọ́ mi mo dẹ̀ láti lè so tọ̀rọ̀ fún ẹ nǹkan tó ṣe ò dáa o ṣé o mọ̀ọ́mọ̀ fún lóyún ni àbí mistake. ẹ jẹ́wọ́ fèmí. mistake náà ni. kí ló wí. mistake. mistake ni kò fóbìnrin lóyún ṣé níbi tí ayé lajú dé yìí ẹ mọ̀ pé máa ń protect unwanted pregnancy o ò rí gbọ́ rí. dá mi lóhùn dá mi lóhùn àkànní ó mọ̀ọ́mọ̀ ni ẹ ó mọ̀ọ́mọ̀ ni ẹ̀bẹ̀ tí mo ṣàfẹ́ bẹ́ẹ̀ má jẹ́ kí irú ẹ̀ ṣọmọ lọ́wọ́ ẹ mọ́ ah, má jẹ́ kí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ẹ mọ́ mo ti bọ́ ọmọ mi sọ̀rọ̀ ó ń ṣe kántákántá ó ń ṣe apá bákan bákan mo lè jẹ́ kó yẹ pé èmi ni mo bí ó dẹ̀ ní láti gbọ́rọ̀ sí mi lẹ́nu tó o bá tó o bá tó o bá bẹ̀rù ẹ̀ tó o bá fẹ́ràn ẹ̀ tó o bá fẹ́ ìyàwó yẹn síta wàá máa tọ́jú ìyàwó ń ta ọ̀rẹ́ níjẹ́ kó mọ̀ o ti wọ́ mo fẹ́ bẹ̀ ni má yẹ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ mọ́ má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ mọ́ o ọlọ́run á wà pẹ̀lú yín èṣù ò ní yà yín ikú òjijì ò ní yà yín ọlọ́run á máa bù ẹ́ láṣìírí owó tí wàá fi lè ṣe ọkọ tí wàá fi ṣe bàbá tí wàá fi lè tọ́jú wọn ọlọ́run á máa bá mi pèsè ẹ̀ fún ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ mọ́ o ṣe ọkọ mi ẹ kí lè gbogbo tó nǹkan ọmọ mi máa fẹ́ bá fẹ́ forí sọ ẹ̀jẹ̀ má dà lọ́mọ́ o. ẹ máa ṣàmúwá wá wá ń bí tí n bá ti jáde tán sìn kíkà kan má wọ̀dí ẹ̀ mọ́ kó má ṣe wọ́n wọ̀nrán kiri kó ṣí géètì ilé ìsílẹ̀ kó rìn lọ kó wá mọ tí màá ṣe fún ẹ. Oh! Tóhun Tóhun. irú wọn yóò bàjẹ́ o ó bàjẹ́ ó ti yọ̀dín mo dẹ̀ pé pèpè ṣé o ò dáhùn ni àbò gbọ́ àbò ń ká mi lóhùn tí mo fi pẹ́ lẹ́ẹ̀mẹ́ta tó fi dá mi lóhùn idiot ṣọ́ọ̀gbọ́n mi ni. èmi ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló pòṣè mọ́ mi orí ò pé o. Hmm mo ń bẹ̀ sọ̀rọ̀ sí bí kò ṣe. kí ló dé kí ló bá àrùn kí ló fọ ibùrúkú ẹ ṣe máa gbá ojú ẹ. àǹtí irú rọ́bìṣì oṣù wo lẹ ṣe iná ẹ gbá bùrọ̀ mi létí. ṣé orí ẹ̀ méjì gbèsà ẹ̀yin méjì dúró sí mi wájú ẹ̀ ń sọ yí pé mi gbá bùrọ̀ yín létí ṣé ẹ mọ̀ yí pé ni mo ṣe ìyàwó bàbá yín kẹ̀dẹ̀ rẹ̀ bàbá yín ni. àǹtí o ṣé ká máa sá lọ ni ṣé kò máa sọ láti jẹ́ ìyàwó bàbá wa àbí oúnjẹ méjì yín ṣé ìyá ẹ̀ lè jẹ́ ni tẹ́ ṣe máa gbá ojú ẹ̀. kí ni jẹ́ jẹ́ the last time tẹ́ máa gba etí ẹ̀ ṣẹ́ gbọ́ go inside. ìwọ náà wọlé tó máa pè é kó má dáhùn kí ló fa rédèrèdè. àwọn ayọ̀ yìí. I'm even angry serious bá mi lé kìíní jẹ. sweetheart ó yá kí lè máa jẹ ń sìn kí n ṣe fún un hmm? ó yá kí lè fẹ́ jẹ èmi ti mọ̀ pé ìwọ favourite ẹ mọ̀ pé rice mo sì mọ tiẹ̀ wò ní láti sọ̀rọ̀ ó yá ó yá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kí lè máa jẹ. mọ́mí ẹ má ṣe yọ̀nù ọ̀wà òkè even láti pẹ́ bá ṣe wà igun dádì ló kàn ní ká make sure pé a rí yín a dẹ̀ ti rí yín. dádì kan nìkan yọjú sí mi dẹ̀ rí mi kí ló mean by that ṣebí ibi lè máa sùn ṣebí kọ́ lè máa sùn ni. Ah. mọ́mí sunbíkẹ́ step mom ti máa ma expect wa. Oh ẹ wọ ọmọ mi ti máa sọ oúnjẹ sílẹ̀ sílẹ̀ and dáàdi mama expect wa ó ní program tàjọ máa ń wò ní eight and eight ti kọjá sí i wọ́n ti àti rílì pẹ̀mbí kan. bàbá àbúntẹ̀ ẹ̀yin ní program tẹ́yìn jọ fẹ́ wò ní eight step mom mama dúró dé yín then kí ni kan ayé ìlàwà for love o mm. girls like seriously ẹ ní bá mọ́mí yìí jókòó ẹ ní bá mi jẹun ẹ ní bá mi ṣe anything you guys just want to live like that. Mm mọ́mì àbájú sí yín lọ́jọ́ mi. Hmm? ẹ jẹ́ kí n fún yín lówó mọ́tò. mọ́mì ẹ má wọrí dáàdì ti sẹ́ńdẹ̀ tó máa wá gbé wọn. mọ́mì bàbá just like that. let's go let's go let's go. bàbá yìí. ṣé ah, ah, ẹ wo à ń pọ́n kúlé lànà fọṣẹ o bí mo ṣe ń pọ́n yín lé ní kẹ́ pọ́n mi lé torí tẹ́ bá pọ́n mi lé tí ẹ bá tì mí kàn ògiri tí n bá yíjú padà sí yín ẹ pọ́nra yín ní kẹ́ respect ara yín o. ìrètí ṣé mo ní kó pọ́n mi lé ni. Ah, ọmọ eléko ni ẹ mo mọ̀ pé ní mission náà ayé mi ṣùgbọ́n ọlọ́run abámigbàgbára lọ́wọ́ ẹ gbogbo èrò burúkú tó ní sí mi abámibàjẹ́ wo jẹ́ kí n sọ fún ẹ o ò lè gbẹ̀mí mi. <laughs> kí ni mo fẹ́ fẹ̀mí yín ṣe ẹ jọ kí ni mo fẹ́ fi ẹ̀mí yín ṣe ẹ kò sí wàhálà tẹ bá sọ pé òun ìkẹ́ fẹ̀mí yín lélẹ̀ ni ẹ kò sí problem á jẹ́ pé n tó kù ó tọ̀ ara yé pin ni ah! ẹlẹ́dàá mi kọ̀ ìṣẹ̀dá mi kọ̀ ẹni ẹlẹ́rìí ò ní gbà ṣe mi ṣe ẹni tó bá ní kí n kú ló máa kú wà á kú toyún toyún ìrandíran á kú àwọn ẹbí á kú. kí ló dé kí ló fẹ́ pè. ẹ gbà mí. mami bébì bí wọ́n ṣe ń ṣépè fún mi látàárọ̀ ni látàárọ̀ ló ti ń ṣépè bó ṣe wá ń ṣépè yẹn tó mi ò sọ anything mo kàn fọwọ́ lẹ́rán mo wò wọ́n ni torí mo wò pé ìyálé lọ́jọ́ sí mi wọ́n jù mí lọ mi ṣe fún wọn lésì mo ti fojú wo pé orí elépèlépè lọ tewúrẹ́ bá dẹ̀ bójú ẹ̀yìn á fẹ́ pèfè lépè ní ojú ẹ̀ sọ anything. sori ẹ yẹsẹ you see ọmọ tó ẹgbẹ́ jẹ́jẹ́ ló máa ń lọ tí ò kì í sọ̀rọ̀ ó dẹ̀ ti kábọ̀ lẹ́nu ó dẹ̀ máa gé e jẹ yes ó ti burú jù. sweetheart mi pẹ̀lẹ́ má bínú ṣáàjà ká wọlé lọ fi àwọn ìyálẹ̀ ó gbọ́ jọ you see your life ṣé ọ̀rọ̀ tèmi bẹ́ẹ̀ sọ ṣé kò yẹ kó lọ. tí èèyàn bá dàgbà èèyàn máa ń fi rẹ̀ sípò àgbà ni ìwà dúró sínú ilé ìwọ pẹ̀lú ẹ̀jọ̀ wa ń tàkùrọ̀sọ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wúrà ọ̀la ìwọ ni kò fọkàn ẹ balẹ̀ ní tèmi ń bẹ́ẹ̀ sọ ìwọ ni kò gbọ́ ìwọ ni kò fọkàn ẹ balẹ̀ jẹ́jẹ́ sínú ilé kò sẹ́ni tó lè lé ẹ ẹnìkan ò lè lé ẹnìkan torí ẹ̀fọ́ òkè lẹ́fọ́ láwù. mo gbọ́ yín. dádì lóòótọ́ ẹ̀yin lẹ bí wa bẹ́ẹ̀ lẹ̀dẹ̀ rírí ayé ṣáájú wa ẹ̀yin àgbà ọ̀dẹ̀ lẹ pa lówe wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ìfẹ́ dádì. Ọlábísí mi ò ní much time can you just go straight to the point. nǹkan tí àǹtí mi ń tọ́ láti explain fún yín ni pé. Uh, ọ̀rọ̀ lórí stepmom àti ìyàwó yín tuntun ni ó fẹ́ dàbẹ̀ ni pé ẹ fẹ́ máa fi kan kẹ́kọ̀ọ́ it's very glaring and it's not fair. ìkọ́kẹ́kọ̀ọ́ báwo ẹ fi kọ́ kẹ́kọ̀ọ́ jọ ẹ ní àìrí nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án láàrin stepmom àti ìyàwó yín ìyàwó yín root step. will you shut up will you shut your dirty mouth ah bí ojú akẹ́tà mi bá tiẹ̀ léwó ṣé inú adìẹ yín ló yẹ kí gbọ́ no kí lẹ́yìn mọ̀ pa létí tó no no no no no ẹ sọ fún mi ah please listen and listen good ṣẹgbọ́n mi mi ò ní fẹ́ kẹ́ dá sí nǹkan tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀ kí etí má bàa gbọ́ nǹkan tó yẹ kẹ́ gbọ́ ó yẹ get out. get out get out of my room. orí wọn láti di òun tí ìyá gbọ́ lọ́mọ rọ wọ́n kọ́ wọn ti tẹnu bọ́lẹ̀ àwọn onírànù nonsense scallywags. Èmi Wúrà Ọlá Ìṣàkẹ́. Mo jìṣẹ́ jìyà torí àkànní. Èṣù wa dènà tán. Ó ní mi ìmọ̀ ṣe mọ́. Ṣùgbọ́n o, àfi tí ní pẹ̀rù o. Ilẹ̀ dídà ní pọ̀ rẹ̀. Èpè sì ipolẹ̀. Alájọbí ní pààyè kan tó bá dà ni. Àdàbí tó bá jẹ́ pé mo finú méjì bá ìwà àkànní lò ló fi máa fi ìrọ̀rùn lò èyí tó kù nínú ayé pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi ayé la máa ṣe ká tó ṣe <laughs> kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ eh? kí ló ṣe àwọn ọmọ kí ló ṣe wọn. gbèsè yé Elédùmarè ló ṣe wọn lọ́rọ̀ yé ọkọ mi ah! kí ló ṣe àwọn ọmọ yìí ajé ah! o ajé o kí ló ṣe ah! ẹ ti jẹ jàre. ẹ jẹ rí mo pé mo tọ́ mọ̀ ọ́. there. Okay, Ushe there. Fọláṣadé, hmm? ká má parọ́ nǹkan tí dáàdì náà ṣe ò dáa. Wọ́n ṣe máa fún ọ̀rẹ́ ìyàwó wọn lóyún. Àmọ́ o, tó bá jẹ́ èmi ni mo condition tí step mom Ah, ní. Màá fara ya gan. Kódà, nǹkan á bàjẹ́ kọjá àlà. Ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí ní sẹ́ńtúrì tàwa yìí. Hmm ṣé ẹ mọ̀ pé nǹkan tó bá wọ lọ́wọ́ ló lè fowó ẹ̀ rà in fact wọ́n lè decide pé wọ́n fẹ́ lọ sínú family kọ̀ọ̀kan dẹ̀ fẹ́ gbogbo obìnrin tó wà mẹ́ẹ̀ mm. yeah olúkálukú ló máa kó nọ́mọ́ tiẹ̀ ẹni tí ó bá fi kí tiẹ̀ jóná àbí kó fẹ́ kí tiẹ̀ ta olúkálukú ló máa mú gba tiẹ̀ tó tẹ̀ máa ṣọ́ gba tiẹ̀ wọn lọ yé sọ pé kí mo ń tí báyìí kọ́ mọ ọwọ́ tí wọ́n sìn kọ́ lọ kó nọ́mọ́ tí wọ́n bọ́dọ̀ yẹn ṣe nìyẹn mm. ah. kò sí problem nìyẹn o ti ṣẹlẹ̀ àmọ́ àlè ní pé torí ayédayé ọ̀làjú ká wá mójú egbò ká máa fi tẹ̀lẹ̀ àbí ṣé torí wọ́n ti pè wọ́n ní aláṣẹ lórí obìnrin ló wá ní kọ́ máa ṣe nǹkan tó wù wọ́n nǹkan tí èmi kò mọ̀ ni pé mi ò lè gba irú ẹ̀. èmi ò lè gbà o i can't take it i'm telling you. máa padà nù níbo. Ọláṣadé ojú mi o sáláṣẹ tí o lè dáríjì ni tó ń fúnni níjọgbọ́n mú bí àgbo iná ọmọ kó má má jó wá gbogbo abiyamọ ẹ ṣàníyàn. òun rí wa ọ̀gẹ̀ ń ṣe ó rí wa ni àwọn ta ló bẹ tó sọ̀rọ̀ bí ọ̀dọ̀ yìí ọ̀dọ̀ yìí tó lọ lọ ọ̀dọ̀ yìí ọ̀dọ̀ yìí burúkú. akọni akọni. ẹ bóde o fọkọ ah, ah. ẹ jọ. ó yá bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà o ìwọ ah. ìwọ ìwọ fọmọ tèmi rúbọ. ó ti pa àwọn ọmọ méjèèjì o fi wọ́n ṣètò tó fọmọ ṣe o fọmọ arúgbó ọmọ mi lábẹ́ yọ ọmọ mi lábẹ́ ọmọ mi lábẹ́ dáadáa rẹ̀. ọmọ mi lábẹ́ sẹ̀ ṣe sùn. sùúrù wo ah, irú sùúrù wo nìyẹn ọmọ méjì lẹ́ẹ̀kan ṣo ẹ bẹ̀rù ọlọ́run o. ọ̀ ní bẹ̀rù ọlọ́run àwọn eléyìí ọ̀dà ń bá ọ̀dà ọ̀dà ọ̀dà kò dé gbẹnu adákẹ́ o kò gbẹnu adákẹ́ ṣé o fẹ́ kí tú díẹ̀ síta ikú tó ń wá nídìí akọ́ṣu o fẹ́ ní nídìí èrúra hmm. ìwọ igi òṣìwò ni ọmọ méjì ó ti di ọmọ méjì ayé ni mo kó wọn sílẹ̀ àbí ọtí bá mi ayé ni mo kó àwọn ọmọ mi sílẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wáyé ayé ni mo kó àwọn yẹn kúrò níbà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. o fẹ́ gbòòrò ara àbí ìwọ àjẹ́ òṣì ìwọ ni wọ́n béèrè ọmọ níbí báyìí ṣé nígbà tó tó ń lé fùrù kankan tó ló máa ṣe bẹ́ẹ̀ ṣé òun wá ṣe bẹ́ẹ̀ ni. akànnì ẹlẹ́ǹkẹ́ wà tí màá wá sílé ẹ̀ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹsàn ẹ̀kẹwàá tí mo máa wá rè mo bẹ ẹ sọ ní kọ̀kọ̀ mo bẹ ẹ sọ ní gbangba tinú mi ni mo máa ṣe òun ló gbé wọ̀ bí ẹ̀wù ó sọ pé tinú ẹ̀ ó di títa ẹ̀ náà ó dẹ̀ ṣe kìíní ó di kò sí problem kò sí problem ṣebí tí ọmọdé bá rí gbá òun ló máa rí àmì ara ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má wọrí jẹ́ ká máa wo ọ̀rọ̀ yìí bọ̀ ẹni tó máa dùjú nú wa ayé wa ṣọwọ́ tán ẹ owó gbójú gbáyà owó inú bí ìbẹ̀ wá olùwọ́ bèrè ọmọ wọ́n àdùkẹ́ tó o bá jáde nínú ilé ìsìn tó o bá jáde nínú ilé tẹ̀lé mi tẹ̀lé mi tọ́ba bí ẹ̀dá àdùkẹ́ àdùkẹ́ tọ́ba bí ẹ̀dá tó lè mí. Ah! akọni ìwọ wa ọ òun ẹ̀mí lájẹ. wá wá wá wá wá wá àdùkẹ́ wá jẹ́ kí n sọ fún ẹ. ṣé o ti pẹ́rẹ́ lájẹ? sẹ́nìkan ló pè ẹ́ lájà bí wọ́n ló pè ẹ́ lájẹ ṣó o ti dàjẹ́ báyìí abiyamọ gidi kan máa ń sọ̀rọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ẹ ọ̀rọ̀ tí kò lọ bí àwọn ọ̀gbà náà tó fi ń sọ̀rọ̀ ṣó o rántí ṣó o rántí wàá yí ẹ lóde kò tọ́ báyìí kò tọ́ wọ́n jẹ́ kí n sọ fún ẹ o ṣé o bó ṣe wọlé lọ yẹn báyìí kó padà bẹ́ẹ̀ ta yìí o tó bá bẹ́ẹ̀ ta ń bì yìí ó mọ́ o ó mọ àkànní omi ìní dá sí i èmi ò kọ́kọ́ tí mi bá kọ́ àwọn ọmọ mi kú mi ìjọba ṣé pé ẹ lè bá wa rí nǹkan kan ṣe sí i. kí ló bá ṣe sí jàre etí ẹ di ògbọ́n ṣé títí ẹ di ṣé ìwọ náà lè sọ̀rọ̀ ẹ jáde lẹ́nu ṣé wo òbí mọ o lè sọ̀rọ̀ ẹ sáwọn tiẹ̀ ẹ bá tètè máa lọ nísìn àbùkù akàn yín o bẹ́ẹ̀ ni mo tún fún yín. ó ṣe owó nígbà pé báyà ló ń dẹ̀wọ̀n pé mi èmi o ǹjẹ́ ká máa lọ ṣe yá lọ mọ́ adé máa wá sórí. ẹ bá ń bọ́ ẹja máa bọ́ olúbòbò ti rí bọ́ bàbá inú ẹ bá ń bọ́ ẹja máa bọ́ olúbòbò ti rí bọ́ bàbá inú ẹnu tó pa lágbájá ló lálàá ẹnu hàn. ẹ eh, mọ́níjà. yes sir. mọ́níjà. yes mr sanyeri. ẹ má bínú jàre mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni. ok. mo rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí iléeṣẹ́ yóò dùn mí sí máa dùn mọ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kàn pa lọ́lọ́ kò tí ẹ̀yìn máa fi wé rẹ̀ lédè kúkúrú yìí máa fi wé rẹ̀ pàápàá jùlọ tó jẹ́ bí àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ rí rèé. ok sẹ́ẹ̀rí tẹ́lẹ̀ tọ́gà bá wọnú ọ́fíìsì wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ yàyà àtọmọdé àtàgbà àti security àti gẹ̀tìmọ́nù gbogbo wa ni wọ́n máa bá ṣeré lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kàn rí pé ọ̀gá ìbẹ́ni kankan ṣe kí wọ́n kàn dó sí gidi ni sẹ́mi kò tẹ́ máa ń pè yàn dádì nǹkan burúkú ni dádì dádì dádì dádì ẹni tí ẹ bá túra ká ní ń pè ń dádì o really so ti yé yín sẹ́mi pé tọ́gà bá dé ńgbà mi báyìí wọ́n kàn wọ́n lè máa dá sọ̀rọ̀ lọ máa ní sá mo rò pé mi náà ń bá wí ni wọn ò ní tiẹ̀ dá mi ló rárá no responsibility eh? no responsibility so ti yẹ yín wọn ní fèsì sọ̀rọ̀ mi rárá lẹ́yìn èyí hun ìjọ mi wà tó yẹ pé ọ̀gá lè dé báyìí tó bá sílẹ̀kùn ọkọ̀ wọn báyìí tó bá sọ wọlé tó bá sọ gbà padà báyìí wọ́n kàn máa lọ sí i wọn ò ní dá kí kí wọn dọ̀la wọn ò mi lóhun tí ń gangan wàá yé mi mọ́ ni mo ṣe ní kí n kí n jẹ́ kẹ́yìn ọmọ ìgbẹ́ ẹ̀ lè bá mi sọ kí ló ṣẹlẹ̀ <clears throat> so ẹ wà inquisitive láti mọ tó ń ṣẹlẹ̀ rí. ẹ Steve eh, ẹ mo wa mo wa. ẹ wẹ Steve eh. you know uh, Mr. Sanyeri. yes sir. Uh, I have a bad news but to you it could be bad or good but to me bad ló máa jẹ you know ṣàpọ̀ ga lose ọmọ méjì ṣá. ọmọ ọ̀gá méjì. ọmọ ọ̀gá méjì kú. kú ni wọn mú tẹlẹ mú tẹmú tẹmú ẹlúbà lẹ sọ pé àábẹ eh, bad news bad news bad news ni wọn ń pè yín ní òfó ńlá ni ah. òfó ńlá ni ń pè ọmọ ọ̀gá méjì kúlẹ̀ kan náà abájọ ọmọ alọ́gà ń ṣe sí ibi odò kó lọ́gbọ́n ṣe ní ṣe sí ibi odò ọmọ méjì lẹ́ẹ̀kan náà. ọmọ ló jẹ bad news. kọ́lọ́ ọbọ̀ lọ́jọ́ ni kọ́ méjì aṣòfò ọmọ. àmín. ha but still bad. ọ̀gá mọ̀ sí òfò ọmọ o ọ̀gá mọ̀ sòfò o òfò sí ọ̀gá o ọmọ méjì lẹ́ẹ̀kan náà. bá a ṣe rè é. ah méjì pọ̀ méjì pọ̀ méjì pọ̀ ẹ bá mọ̀jọ jẹ́ méjì. kí lẹ rí. ẹ ẹ ẹ wo gbèsè pé mo mọ̀ mọ̀ bí ó ṣe ká mi lára sí èwo nù àwọn ọmọ wọn náà. àkọ́bí àti ilé tó tẹ̀lé ni. àkọ́bí ọ̀gá lọ. àkọ́bí wọn ti lọ. àtẹ́lẹ̀ kejì. ṣe pé ah. ọlọ́run ló fún yín ọlọ́run ló ń gbà. Ah, ọ̀gá sí òfo ọ̀gá sí òfo lónìí o wàláì. Ah, Mr. Sanyeri. wàláì. mo fẹ́ yẹ kọ́nà ọbọ̀ lọ́jọ́ oníkọ́jọ́kọ́jọ́ jìnnà síra wọn ni. ó tó kéèyàn má sọ nǹkan kan náà. Mr. Sanyeri. yes sir. you can see i'm opening the door of my car. mo fẹ́ jáde ni. ẹ jáde. ẹ ẹ̀yẹ́ máa lọ. mo fẹ́ jáde kí n sí géètì lẹ́ ń sọ ohun ṣé o kí n fi mọ́tò gbá géètì ah! ayé wọn níka o kí ayé pa ọmọ ọ̀gá méjì lẹ́ẹ̀kan náà. gbìyànjú àti sọ fún ẹni wípé ìwà burúkú gbáà ló wù láti lóyún fún màá yẹn mo dẹ̀ mọ̀ pé mọ̀mọ́ ṣe nǹkan tó ṣe yẹn ni hmm. ó mọ̀mọ́. kí ni bisá sọ lẹ́nu tí ó dùn mọ́ yẹn ah, ah, mo mọ̀mọ́ ṣe ni tó bá sọ mo mọ̀mọ́ ni èmi ti lóyún eléyìí o mi ò dẹ̀ lè ṣe torí a sọ pé pẹ́ńsì nǹkan náà advice mo ṣe ìgbà tóun ṣe kò dùn mọ́ ni. but sọ ah, fún mi ìtàn burúkú. ìrètí èmi ń sọ tèmi fún ẹ ó bẹ́tà kó jáwọ́ kó tó pẹ́ jù kó bá máa kábàámọ̀. èmi ò lè kábàámọ̀ ṣó fẹ́ gbọ́ mi ò lè kábàámọ̀ ah, ah. jọ o ó rẹ́sẹ̀ wèrè òbù ṣẹ́sẹ̀ tiẹ̀ ni mo fẹ́ bù jẹ́ kí n sọ̀kan fún ẹ o akànni lówó lọ́wọ́ owó ọwọ́ ẹ̀dẹ̀ ni mo ta sí kó dẹ̀ sí nǹkan kan tẹ́nibọ̀dì ní fẹ́ ṣe ọmọ kan péré ni mo jẹ́ bẹ́ẹ̀ ni owó ni kókó torówó lèmi nífẹ̀ẹ́ tí má dẹ̀ ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán má dẹ̀ tún rìn síwájú. okay okay okay now come of it ṣe mọ̀ pé wà tó ń wù ń gbà ta wà skul ìrètí òun ló tún padà sínú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí wù yìí tó bá ṣe wàá fẹ́ gbọ́kọ èèyàn ìrètí tó fẹ́ gba ọkọ anybody ṣó yẹ kó jẹ́ ọkọ àǹtí wúrà ọ̀la and bí àǹtí yẹn ṣe mú ẹ wọ́n mú ẹ bí ọmọ ìyá ni kò yẹ kó ever ṣerú ẹ láyéláyé ẹ fún rárá. jọ ṣé first born wa ni wọn. wàhálà ló kó rẹ sí. ìwọ ló mọ wàhálà tó fẹ́. èmi ò fẹ́ mọ̀ yẹn. ẹ wà lóbìnrin lọ́wọ́ àǹtí wúrà ọ̀la bẹ́ẹ̀ ọ̀sán tí wàá kọ́ wọn ni jọ fílísà jáde. lọ́jọ́ gbẹ́ni ni tọ́ba lè gbọ́ ẹ̀ wọn kàn mí tó bá ń bú ẹ wọn máa bú mi mọ́ èmi ìmọ̀ nǹkan tó ń ṣí ẹ gangan ọ̀rẹ́ ò yé mi mi ìmọ̀ nǹkan tó ń rí gbà nínú kò dalẹ̀ onílé rú aṣọ ṣépè fún ẹ ni aṣọ ṣépè fún wọn náà ni aṣọ ṣépè fún ẹ ni ṣé mi mo lọ ń bá ọkùnrin ṣé wọn bá mi ni. mo dẹ̀ sọ sọ sọ sọ sọ ẹ ìrètí mo sọ fún ẹ títí títí tí mo ní kó fọkàn lọ́kọ lọ́rùn sílẹ̀ ó sọ pé inú mi ń rùn ò gbọ́ sí mi lẹ́nu ṣó ti ríbi tó já sínsìn wọ́n eh? ní kò fọkọ lọ́kọ ńlẹ̀ kò sérè kankan bẹ́ẹ̀ <coughs> láti jẹta tó ti wà mí báyìí sìn dókítà ò lè sọ pé pàṣẹ nǹkan tó ń ṣe lélẹ̀ wọ́n rí nǹkan kan diagnose oh i'm very sure ọpọlọ òun wà ṣá pẹ̀lẹ́. kújọ gẹdẹ ikú rẹ ní wọlé ó rẹ rí mọ́sẹ́ kó má mọ́ kó. ṣé ibi tó mo jẹ ìyá lọ́rẹ́ lómi náà fi mo jẹ kó má. dáríjì mo mọ̀ pé mo ṣe mo dẹ̀ ti ṣe àṣìṣe lọ́pọ̀lọpọ̀ jọ dáríjì mi dárí gbogbo àṣìṣe mi kó dáríjì mi torí Ọlọ́run mo mọ̀ pé ẹni tó jù ní lọ ó lè jù nínú kó tún jìnnà wá jọ torí Ọlọ́run wúrà ọlájọ. àkànní ó ṣe mí ah, mi mọ nǹkan kan. ó ṣe ẹ ó ṣe ẹ kó jọ tó lọ kó dáríjì dáríjì má jẹ́ kí inú ilé ìdáwóró. mo dáràn <laughs> mi mọ nǹkan kan ṣé èrò pé mi ni mo ń ṣokùnfà gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ lérò kan ọ̀rọ̀ pa lérò kan òun ṣàánú ìfọlọ́ọ̀bẹ mo fi kúlẹ̀ àbíyá ọ̀rẹ́ má jẹ́ ká kàn máa kó lẹ̀. Tó ń fún ni ní ọ̀rọ̀. ò ń sunkún ni ò ń sunkún ẹni ìṣọjú ẹkún ẹ ẹni ò ń ṣọjú ẹkún ẹ rárá orí ọ̀kẹ́rẹ́ koko láwo bàbá fífọ́ mẹ́ ni àgbọ́ ṣẹ̀ǹbẹ́ gbé bọ́kẹ́tì ẹ bálẹ̀ á pariwo lé mi lórí ṣẹ̀ǹbẹ́ gbé bọ́kẹ́tì àbí bẹ́ẹ̀ mú tó wẹ̀ kó lè máa fi gbé mi ò ì rẹ́jẹ̀ lójú ẹ̀ ìwọ ẹ mọ̀ wí fún ẹbí tó yan fọ́nrán fún tó yan fọ́nrán fún òkú méjì abọ́là ńlé ẹnìkan lè máa jẹ́sẹ́ ọwọ́ ẹ ó wá wíńsì ọ̀nà ni oníwọ́n níwọ̀ ló ń pa àwọn tó ń kú jẹ ṣé ìwọ kọ́ ló ni àjẹké lánàá ọmọ kú lónìí tani ọ̀pá jẹ́ àná tó ké ló pa ọmọ jẹ ìwọ ló pa àwọn ọmọ ìyáálé ẹ torí gbogbo ohun tó fẹ́ nu ẹ̀sọ́ ló ń kúlùkù gbọ́ ìyáálé tó ń torí ẹ̀jà kiri náà ìyàwó náà tún kú ah, ìwọ rẹ tó jókòó ìwọ òkú ọmọ ẹ tìwọ náà ọmọ tiẹ̀ náà òkú kí ló rò pé wọ́n sọ wọ́n á lájẹ́ ni ẹ kó làwọn lè ìyá ẹ̀ gan ni mo gbẹ́ yẹ fún ẹ jẹ́jẹ́ mo sì jókòó mi kò sí rí tí mo rí o mi ò rí rírí kankan lẹ́yìn kí n gbàdúrà sọ lọ́hùn àfẹnu ẹ tó ṣe wèrè wèrè wèrè wọrọwọrọ lẹ́yìn kí n pariwo kò sí nǹkan mi tí mo sọ ṣé tán bá ojú ẹ ti wálẹ̀ ṣé ti tán. mami ẹjọ́ ẹ gbà mí mami ẹ ẹjọ́ ṣé ń sìn tí n bá bá ẹ sọ wàá gbọ́ àbò tí màmá lérí ẹ korokoko kò wúlò àkówọ ló bí mi sáyé. àmọ́ mi máa kó o. wàá gbọ́. wàá gbọ́ màá mi. ọ̀ya mi jí ẹ. o ti nu mo mọ̀ wípé ẹdìyẹ lásán ò lè dá pa torí pé láti ìgbà tó ti wà ní kékeré tí mo ti bí ẹ tí mo ti ń tọ́ ẹ tán bá ní wúrọ̀ ọláwà pẹ̀lú ẹ o máa sá lọ ni ó dìgbà tó ń jẹ ẹ bá rẹ́dì tó rí ẹ padà àmọ́ ẹnu iná ni o gbọ́ tó sọ wípé oró tó wà lẹ́nu ó burú ju abẹ lọ orúkọ burúkú ló fẹ́ gbélé ẹ ló fẹ́ gbélé rí ara ẹ láì mọwọ́ láì mẹsẹ̀ torí ara gbígbóná má sọkún mọ́ mọ́ lẹ́yìn àdúrà kò sí rírí tó rí ọ̀nà kan ṣo tí mo fẹsẹ̀ yín lé náà lọ́nà àdúrà kò sọ́nà míì tá a mọ̀jọ̀ náà ká gbàdúrà lọ àmọ́ bó wá ṣe wá rí i ọlọ́run á wa mọ̀ ṣe má sunkún mọ́ o ti gbọ́ ohun tí mo sọ ọlọ́run á bá wa yanjú ẹ̀ ẹnìkan kan ò ní kú mọ́ àmọ́ ọ̀rọ̀ ẹnu ẹ wàá mú sùúrù torí pé téèyàn bá ti ń báyàn sọ̀rọ̀ kódà kó má jẹ́ pé mi mú bí ẹ àgbàlagbà tó ju ẹ lọ ó rí ìrírí ayé ju ẹ lọ o gbọ́ tó ń sọ pé tọmọ kékeré bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà tó yẹ pé o bá gbọ́ tèmi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ báyìí tó ṣẹlẹ̀ yìí wọ̀n ní màrí wọn ẹ̀ ibẹ̀ náà wá sápamọ́ sí tẹ̀n tó ń fìyà jẹ ọ̀tá ẹ̀ fi ń fìyà jẹ ọ̀tá ẹ̀ àmọ́ tí ẹ ò ní jẹ́yà o sì ní kú kúkú kankan bí kò ṣe kó yè ọmọ ẹ ò sì ní kú lágbára lọ́wọ́ Ọlọ́run fara ẹ̀ balẹ̀ àyànjú ẹ̀ o ti gbọ́ ẹ wò ẹ wá jókòó sí bíbá iná ẹ jókòó. ẹ pẹ̀lẹ́ mo pàtì rẹ̀ yìí ṣùgbọ́n ẹ dúró dè mí mò ń bọ̀. ẹ wá ẹ wá kí ló dé ibi lè lọ. nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ náà mo wà. Ah, lẹ́wọ̀n sáré lọ bẹ́ẹ̀ yẹn ah. kí ló dé. kí ló wà mẹ́tì bá sáré ẹ̀yẹn dúró ò lè mọ nǹkan kan mọ́. Ah, ẹ dúró ẹ ní ẹ má fi wàdùwàdù wá nǹkan. Hombre. Ah. ẹ bẹ̀rẹ̀. Ẹ máa jẹ, ẹ máa jẹ. Eh, eh, a jẹ o. Kí ló dé? Ah, <laughs> a jẹ. Lóúnjẹ tẹ̀mí ṣe wàhálà làálàá láti lọ wá wá oúnjẹ tí ò tiẹ̀ tó tó pé mo bẹ ní pé mo jàgbà lọ́wọ́ yẹn fún yín eh, eh, ni. nítorí pé ẹ jàgbà ń gẹ́lẹ́ láṣẹ níjẹ àjẹ oúnjẹ táwọn ibi tẹ̀ ti rí. lójú ọ̀la yìí. àjẹ àjẹ àdàfún bẹ́ẹ̀ ni. Ah. ẹ wo ẹ̀yin ọmọ ẹ bẹ̀rẹ̀ sí jẹ lóúnjẹ ọ̀la ẹ ní jẹ kí ni. ó eh. ah, ah. tún ní jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ jẹun. ẹ ṣeun ẹ ṣeun ẹ máa jẹ ẹ máa jẹ. Hmm. lóúnjẹ tí mo ṣe wàhálà lọ wá <laughs> ẹ bu ẹ bu ẹ bu dada ah, ah. ìwọ náà mẹ́ràn mẹ́ràn mẹ́ràn. omi tútù náà wà o kẹ́ mú. àlá ìtàn kí ni ìgbésẹ̀ tó gbé. mo lọ bá àfa mi mo tọ̀ àfa mi lọ wọ́n ní wọ́n ní kí n má sáré ọ̀la wọ́n ní àti làmí láyé pé kò sí nínú eré sísá bó ṣe sọ fún mi gbà yẹn. onírìn àjò ayé rẹ ọgbà kó o máa sáré kí. ìrìn àjò ọ̀la mi wọ́n ní kò gbà kí n sáré àbí kí n mú kànmọ́kàn nígbà tó wá ṣàlàyé bẹ́ẹ̀ fún ọ kí ni ìgbésẹ̀ tó gbé. Ugh. Ah. arákùnrin fọwọ́ kanlẹ̀ kó fi kan àyà kò sí àìríjẹ àìrímọ àti wàhálà láyé rẹ mọ́ ó rí èyí tó pé ń ṣe fún ọ èmi èé fẹ́ ṣe é fún yàn látàrí wàhálà tí máa súyọ lẹ́yìn ẹ̀ ni òré yìí mo wá fẹ́ gbé fún ọ yìí iríire ti dé kò sí wàhálà mọ́ ilé ayé rẹ yóò yí padà sí dáadáa àmọ́ o sórí èrè àṣírí tí mo gbé lọ́wọ́ yìí tí mo fẹ́ gbélé ọ lọ́wọ́ kì í jókòó síbi tí ọba sísọ̀kan o kò fẹ́ wàhálà bẹ́ẹ̀ ni oṣù fáriwo èyí tó wá ṣalága abẹ ni pé jọ́ kẹta jọ́ kẹta ẹbọ rẹ gbọ́dọ̀ máa dọ́dọ̀ rẹ o. ṣé kò jù bẹ́ẹ̀ náà lọ. ẹ ṣeun. bí mo ṣe bẹ̀rẹ̀ àṣírí bíbò rèé o nígbà tí nǹkan tó wá fẹ́ máa lọ déédéé ó padà lọ sọ́dọ̀ bàbá mo mú lágídí pé kí wọ́n bá mi ṣe èyí tí gbogbo ẹ̀ á fi máa bú gbàmù. ọ̀rọ̀ rẹ kò ó ń yà mí lẹ́nu àṣírí tí mo ṣe fún ọ̀ǹgọ̀. ẹ wo bàbá mi ò tó mo ń fẹ́ èyí tó yẹ pé owó ńláńlá máa wọlé ni àṣírí bíbò tó bàbá. sẹgbẹdúkì sẹgbẹdúkì owó lọfẹẹ. bẹ́ẹ̀ni kí látàn wá ṣe fún ọ àfi tá a bá ṣe oṣoolẹ tútù fún ọ. oṣoolẹ tútù. oṣoolẹ tútù la ṣe é ni ó mówó yọ máa mówó gidi wá àmọ́ tó o bá ṣe é ó ní nǹkan tó gbọ́dọ̀ wá. owó àjọ owó alájọ ló kó wá. ẹ ẹ màá màá lọ màá gbàjọ káàkiri. owó tí wọ́n ti dá fún alájọ tí ó ní wá dáńtẹ́ lẹ́yìn dáàkú ètò owó àjọ àwọn ni owó àjọ mi ni òun ni wọ́n kó wa. máa <coughs> lọ bá ní pé kójọ kó yá mi ló wà jó ẹ. òun yàrá kó fún ọ sọmọ kó òun rèdì òun dèdè rìn sí wọn lọ́dájọ́ fún ó jí gbé ni o ìpàtà fẹ́ ṣe fún ọ ọ̀rọ̀ mọ́ ògùn dábèdè. Hmm. owó olówó lè gún aṣọ aláṣọ lọ̀gá àdàbòrà. ẹ dúró ṣé mi lè wá bí èèyàn kan tó máa sáré lọ́ba mi jí gbé ni. ṣé wọ́n máa bẹ̀rù olè wọ́n á máa bẹ̀rù olè ọjọ́ bí ọkọ̀ fàyàwọ́ tó pè wọ́n bọ́ gbé wá máa tán rẹ̀ jẹ fún rẹ owó tó bá ìran yẹn pé kẹ́nìkan lọ́ọ́ bọ́ gbà á ó ń tọ̀hún ló ṣiṣẹ́ fún òun ní ó máa lówó bẹ́ẹ̀ mọ̀ sọ fún un sórí gbogbo owó tó wá gbà wá ni gbogbo àwọn tó dájọ́ ńjọ́ náà tó wó wọn bẹ́ńbẹ́ ìràwọ̀ wọn burújí wọn lọ́ọ́ máa lò. owó olówó léegun náà ó ti yé mi màá kàn sí yín láìpẹ́. yìí mo gbowó sí ah, ah. sálùjànú wọlé gbowó lọmọ ńlọ ni ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. Ah. ẹ bàbá oore o mo ti gbede. owó ẹ bẹ̀rù ni ẹ. ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ Ah, ah. ọwọ́ ẹ bẹ̀rù <laughs> iṣẹ́ ti ṣe ah, ó ti jálé olébọ̀ tiẹ̀ lẹ́yìn ijó lókun tó máa jó ayọ̀ lọ́ máa yọ̀ orí tó bá jẹ́ ẹgbẹ̀rún èèyàn ló bá dá ilé yìí sí lọ́wọ́ o ìwọ ni wọ́n máa ṣiṣẹ́ sí sígbà téèyàn gba alágbàṣe ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ sí yẹn bó ṣe tí wọ́n bá fọjú ayé wọn sí. ìgbèrè wọn wà ní. kò jù bẹ́ẹ̀ lọ tàbí iṣẹ́ bẹ̀rẹ̀ náà ni. Ah, Allahu Akbar Allahu Akbar. ìyá kan ni. Ah, nígbà tí mo ṣe ṣìyára mi tán mo rí i wípé owó àjọ tí. Tí àkànní kó lọ́sàkóbá fún ìyá tí ó ní owó yìí owó àjọ tí àkànní lọ kó yìí wọ́n fọlọ́pàá mu. ìyá olè ẹbọ òde ìyá alájọ olè ẹbọ ọta o ẹbọ ọta ẹbọ ọta hmm, hmm, olè bò olè bò big money ebi mo ti ṣàlàyé bọ́rọ̀ owó ìṣèjẹ́ fún yín mo ní wọ́n jí owó yìí ni n ò kú lè purọ́ fún ọ. ẹ wo màmá ẹ má sún mọ́ ọmọ mi mi débi dẹ́ẹ̀ big money mi o owó mi ni mo fẹ́ gbà bí mo ṣe dúró yìí mo máa gbowó mi ni alábàjọ náà mo ní àjọ ìyókùjọ mẹ́rin bẹ́ẹ̀ lẹni ah ọjọ́ mẹ́rin ọjọ́ àṣẹ ẹni mission èmi máa gbowó mi o bẹ́ẹ̀ ni mo mọ ọ̀rẹ́ mi wá kó máa dájọ́ lọ́wọ́ yín pé torí ẹjẹ ìyá gidi owó ẹ náà wà ń bẹ a máa gbowó wa lé ní kò dọ́là ọfíìsà ẹ ṣiṣẹ́ yín. màmá ẹni sùúrù sóò tí ẹ̀rí ọkọ mi ò ní mọ̀ nira oṣù yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sanwó ọ̀hún wọ́n sì dìkìlì ààrẹ tán wọ́n mọ́ jíwò yìí ni. màmá ẹ jọ ẹ fún inú respect ẹ máa tẹ̀lé adé àgọ́ wa báyìí tẹ bá débẹ̀ ẹ máa explain fún wọn. ọ̀wà ni mọ̀ nira àgọ́ yín gan nìṣòro ayé mi n ò gbọ́dọ̀ débẹ̀. ẹ wò ẹ respect ara yín àgbàlagbà tẹ jẹ ni ó yá. ìbọn ọtọ àfìgbà tí mo bọ́rọ̀ ọ̀rọ̀ àbí ló ti gbẹ́gbẹ́. ọ̀fíìsà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà rálì. wọ́n bá yín bọ̀ wọ́n bá yín bọ̀. fọlọ́pàá mú gbà wọ́n sì fọlọ́pàá mú tọlọ́pàá ní ikú sí. Ah. báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an. bẹ́káyọ̀ níjọ́ ni o owó tí mò ń kà lọ́wọ́ n ò mọ bí mo ṣe ṣe n ò kàn rówó ọ̀hún gbà mọ́ wọlé kò síbi tí n ò wá nú ilé bọ́yọ̀wó sì gbé epo òbí kan ni mo wá wá wá wò rí. ló ti wá sáré dọ̀rọ̀ ọlọ́pàá ẹ wo bẹ́ẹ̀ ṣe rí lẹ́nu àná. ah bí káyọ̀ n ò gbàdúrà tọlọ́pàá fọ́tà mi. ìyá mi ẹni sọ̀rọ̀ ẹ̀wò tí bá ti ṣe tó ń tẹ̀ máa ń pè chiva kan ni àbí kí lọ rí wọn lé nǹkan tó bá lè ṣe sí fún àwọn àbáwọ̀ ah, ṣe. olóore mi wọ́n mọ̀ pé bọ́ba ti gbọ́ kò sí iye tó wọ̀ lè jẹ́ yóò kó lẹ̀. ṣe fẹ́ kẹ́mi náà máa sọkún. má sọkún. bàbá ẹ ṣe ibi tá a bá dé ìbáyìí bàbá ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ o ọmọ sì ti sọ̀bẹ nù àmọ́ ọ̀bẹ ti ṣiṣẹ́ ọwọ́ ẹ o ẹ má jẹ́ nǹkan ní nǹkan ti bàjẹ́ nǹkan ti bàjẹ́. ọ kí ni ìyá kan ni nǹkan ti bàjẹ́ ọ àkànní ò fura ni inú àlá tí àkànní lá tọ́ bí àfáà rẹ̀ léèrè mu ntí tó ti ṣẹlẹ̀ àti ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àti èyí tí ó tún máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ti fi hàn Àkànní nínú àlàtọ́lá ṣùgbọ́n àìní sùúrù tó ti yé inú ìrìn àjò rẹ̀ àti ìkánjú àti àfọwọ́fà ńlọ́fà hmm. gbogbo ìtí ń ṣẹlẹ̀ yìí kò sọ́nà àbáyọ ah. kò sí ọ̀nà àbáyọ kankan mọ́. ẹ jọ nítorí tí Ọlọ́run kí ni nǹkan tààrọ bá lè ṣe. Ah, ah. kò sí àbáyọ kankan mọ́ ṣe mọ̀ pé Ọlọ́run sọ nínú alukuran ó ní lànàtù láàyè alàlẹ́kọ̀ọ́ sí bẹ́ẹ̀nà ó ṣépè lẹ́ni tí ń purọ́ tí kì í purọ́ fún yín ni kò sí ọ̀nà àbáyọ kankan mọ́. ayé mi o ayé mi o.

jẹ́ yín o ó bẹ̀ yín o. ọmọ oníyá ni ó gbọ́dọ̀ mẹ́bí n ò ní kan n ò gbọ́dọ̀ dárọ̀ kókó bá jí ìlà ó tún fúdọ̀ kó ìkorò nígbẹ̀yàwó sátà bá mú mi lé ayé gbà jẹ́jẹ́ ó bẹ̀ o mo bẹ̀ o. ó kí má bà tèmi jẹ́. mo bẹ̀ o kílẹ̀ kó máa wọ̀ mí àlàní mọ́ ẹ bá ń ṣìpẹ́ fàtẹ́gùn.